فالعياذ بالله سبحانه وتعالى ليتي أدوقكم الله أشي الصلاة فون النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاة ناس ما باو على إلي النبي أتيا وصحابة أتي بقوة وين توبة تليلنا جشن محمد صلى الله عليه وسلم títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alùpùpù a máa tẹ̀síwájú lé ní insha Allah ta'ala nínú àlàyé tíra Umdatul Ahkam eléyìí tí a ṣẹ̀ṣẹ̀ parí ọ̀rọ̀ nípa aljanaba ìyẹn ni òfin tó so papọ̀ mọ́ bá a ti ń wẹ̀ àwọn tí ó mọ ṣẹlẹ̀ tí jẹ́nàbà ó fi máa di ọ̀ràn ìléwà lórí èyí tí a wá ṣe lálàyé lónìí insha Allah òun náà ni ọ̀rọ̀ nípa àtàyàmọ̀ àwọn bẹ̀rẹ̀ wọn wa subhanahu wa ta'ala bimanihi wa karamihi wa izzihi wa fadlihi kí ó mọ́ṣá àdáríwá kí ó fún wa ní àsọyọ́ gbogbo àwa tí a sì mọ̀ gbọ́ wa náà kọlọmọṣá fún wa náà ní àgbọ́yé ìfi ìfẹ́ ló sọ̀rọ̀ tí máa ń kó bá oníwàásí kọlọmọṣá ṣọwá kó níbẹ̀ ọ̀la al-Qur'an al-Karim bákan náà ní àná ó yẹ kí a ṣe halqatu tafsir àmúdàbí pààrọ̀ tí kéde fún jàmáà lóyá àwọn kan padà wá tí wá dààmú wá láti dènà dènà lánàá kí wọn aláǹfààní àti wá bá alkọ náà ìrìn àjò kan ló sáré jáwọlé tó sì gbà kókó púpọ̀ alhamdulillah ọlọ́run sí ní àjò orí bí ọjọ́ kan náà àná náà láti padà alhamdulillah rabbil alamin ṣùgbọ́n ìrìnlá ó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ láàmú padà sínú halqatu tafsir tí gbogbo àwa tí àdàmú wà lánàá ká mọ̀ pé ẹ̀san tí èèyàn máa ń gbà níbi ìjáde láti wá mímọ̀ wàtábàtà ajírò insha allah a lérò pé kálukú wa náà lágbà ládàá wa ọlọ́mọṣà sọ wa kálukú wa náà ní ẹ̀sùn sọ́m ṣùgbọ́n ilé ìṣúná nọ́mbà fọ́ ọlọ́pàá rẹ̀ tفضل. والصلاة باب التيمم عن عمران بن حسين رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا معتزلا لم يصلي في القوم فقال يا فلان ما منعك أن تصلي في القوم فقال يا رسول الله أصابتني جنابة ولا ماء فقال عليك بالصعيد فإنه يكفيك عن عمار بن ياسر رضي الله عنهما قال بعث النبي صلى الله عليه وسلم في حاجة فأجنبت فلم أجد الماء فتمرقت في الصعيد كما تمرغ الدابة ثم أتيت النبي صلى الله عليه وسلم فذكرت ذلك له فقال إنما كان يكفيك أن تقول بيديك هكذا ثم ضرب بيديه الأرض ضربة واحدة ضربة ضربة واحدة ثم مسح الشمال على اليمين وظاهر كفيه ووجهه ووجهه ووجهه عن جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي نصرت بالرعب مسيرة الشهر نصرت بالرعب نصرت بالرعب مسيرة الشهر وجعلت لي الأرض مسجدا وطهورا فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي وأحلت لي مغانم ولم تحل لأحد قبلي وأعطيت شجاعة شفاعة وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة <coughs> ibi tí a fẹ́ kílé nìí báàbù tá a dé nínú tírà wa umdatul ahkam ó náà ni báàbù tayammum báàbù atayammum nínú kéwú ní tí àwọn àlùfáà wa tí wọ́n ń pè fún wa nígbà tá à ń bẹ nílé kéwú ó ní atayammum àmọ́ ńgbà tí gbólóhùn yìí dẹnu àwọn èèyàn tó dẹnu àwọn gbogbo àwùjọ kálukú bá sọ di táyà imam táyà imam bẹ́ẹ̀ sì ni kò sí tó kàn wá pẹ̀lú táyà imam nùtírà kádùá sọ pé mọ́tò làdáni so gbóló yìí à ń mọ́gbọ́n wí báyìí ká lè fi pàtí ìfi pé gbóló ni ò bá mímọ̀ lọ ká pè ní táyà imam kì í fi táyà imam kìí ṣe táyà torí kò sí tó kàn wá pẹ̀lú táyà ìmáàmù kódà kò sí tó kàn wá pẹ̀lú mọ́tò rẹ̀ ẹ̀dàkùngbà tí mọ́tò ìmáàmù ò bá wá kàn wá kí láàmù á sọ̀rọ̀ táyà rẹ̀ sí ìdán àṣàhì èyí tó lálàáfíà káàmà pé oníká sọ pé àtàyàmùm kátó pé kí ni wọ́n rá tàbá abẹ́ lọ áli abẹ́ yọ áli bẹ̀kú á wà pé ní tàyàmùm tàyàmàdá tàyàmùm ayọ̀ ǹjẹ́ kí là ń pè báyìí à nínú èdè lárúbáwá tí wọ́n bá ní tayammum al-maqsudu bihi èyí tó ń gbà lérò pẹ̀lú ẹ̀ ìran kan nínú ìran ìmára tá a máa ń mára nínú Islam ìkánú ẹ̀ ní tá ń pè ní tí àwọn bàbá wọ́ pè fún wa ní àlùwàlá oníyẹ̀pẹ̀ àlùwàlá onímọ̀ àgá oníyẹ̀pẹ̀ bó tiẹ̀ ṣe pé àlàyé ọ̀rọ̀ rẹ̀ kọjá kápẹ́ ní oníyẹ̀pẹ̀ torí kìí ṣe yẹ̀pẹ̀ nìkan làáfi máa ń ṣe àmúdájú pé lìtẹ̀kìrìbìl màánà kí wọ́n lè fa ìtumọ̀ rẹ̀ mọ́lé fún wa kí a lè bá a tí wọ́n ń wí òun ló jẹ́ kán kọ́kọ́ pè ní àlùwàlá kí tó túnmọ̀ wá pè ní oníyẹ̀pẹ̀ kọ́lọ́mọ́ṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tó aṣọ́hí ìtàbá wo ta bá nínú ọ̀rọ̀ mímọ́ ìta bá ń bẹ̀ tó àgbọn pé ni pé ìmára oní oníyẹpẹ̀ nítorí pé ìsìláàmù gbà pé bá bá ti ṣe bá bá jẹ́ ní ẹ̀gbin tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti di ẹni tó mọ́ àti di máa rá àti di ẹni tó mọ́ ẹwà rí àlù àti ìmọ́ra yìí tá ń pè ní tayá ọmọ ó ní àwọn ìntòbádé ó ní àwọn ìntòbí ó ní àwọn ìntòdájọ́ rẹ̀ ó ní bá a ti máa ń ṣe ó dẹ̀ nígbà tí a máa ń ṣe ọ̀rọ̀ Islam orí ìmọ̀ ló dúró lé lórí gbogbo ń tá a bá wá fẹ́ máa ṣe nínú rẹ̀ ó gbọ́dọ̀ máa lọ pẹ̀lú ìmọ̀ tí ó bá sì lè ti lọ pẹ̀lú ìmọ̀ ajá sí pé ìsìláàmù kọ́là ń ṣe máa ẹ̀ ajá sí pé nǹkan míì òun la ṣe kírun òun la ń ṣe ṣùgbọ́n bá bẹ́ ṣe islam <clears throat> tọ́lọ́wọ́ bá bí náà nẹ́gbùwa muhammad sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ ma wádìí ma rẹ̀ ẹgbẹ́ ọ̀nà ti ní a ṣe ọ̀nà wo ló gbogbo nǹkan wọ̀nyí náà ni ó pàtàkì kí agbàgbọ́yé rẹ̀ àwọn abẹ̀lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí yóò mọ́ṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ sọ. ìpìlẹ̀ àtàyàmọ́ nínú ṣẹ̀ríà àtọ́lọ́hún nínú káwọ́kọ́ sọ lédè lárúbáwá tí lárúbáwá bá sọ pé tàyàmàmà tàyàmàdá tayammama يتيمم تيمما تيمم بمعنى تقصد بمعنى ماذا تقصد والمراد بالتقصد إذا كنت تقصد أني تكبر ككا كاكن قام لوريشي إن ككا إن تنقني تيمم لليه ó wá nípìlẹ̀ nínú ṣẹ̀ríà tí alukur'an tí ó sì kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ àwa padà sínú sórọ́tù nìsa àyà 43 alukur'an já mà nípa tayammum táàmbọ̀ wá kí àwọn àyà yìí náà fúnra wa insha allahu ta'ala so tayammum onítàkọ́sù ká gbèrò àti ṣe nǹkan ká gbèrò bí nǹkan ká gbèrò nǹkan láti fi nǹkan pẹ̀lú nǹkan òun là ń pè ní tàyámù tó tàyámọ́mà rẹ̀ tọ́ ẹ̀rí ìtawáwí ìran kan nínú ìran ìmọ́ra ni tí ọlọ́wọ́ bá wá subhanahu wa ta'ala tó fi ṣe ẹ̀dẹ̀ fún àlùmọ̀ yìí tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fi fi àánú bá àlùmọ̀ yìí lò ìpìlẹ̀ tá a bá ṣe ìmára ká ní jẹ́nàbà ládáràn àwẹ̀ jẹ́nàbà pẹ̀lú àwọn àlàyé tá a ṣe lọ ká nítọ̀ láyé àbígbẹ́ àbítọ̀ látọ̀ àbígbẹ́ a ṣe àlùwàlá kálíbà àfi mọ́ bẹ lórí ìmára pẹ̀lú àwọn àlàyé díẹ̀ níwọ̀n bá nípa rẹ̀ tá ti ṣe lọ lákìn èyí tá wá ń wí ìdìsín ń ṣàlàyé lórí yìí ó ní pé ọ́nítà wọ ẹjọ́ náà bá ká lomi ká ṣàlù àlákà fomi ṣe ìmọ̀ ọmọ ń ṣẹlẹ̀ tí èyàn ìmọ̀ romi ìmọ̀ ń ṣẹlẹ̀ tí èyàn ní ṣe gíní èyàn ní rí omi pàtàkì jùlọ láwọn bẹ̀rẹ̀ ìgbà tí Islam ń bẹ̀rẹ̀ táyé ò tí ìdí bó ṣe dìí ẹ̀rì pé ta bá ń sọ fún àwọn ọmọ lásìkò tá a pé èyàn ìrìn àti bí ìsíbàdàn kó mọ́rù mi ò tẹ́ pé wọ́n rò pé abóòlò ah, ti lẹ́sẹ̀lẹ̀ kò pọ́síbù náà àwọn ga ìgbọ́dẹ̀ máa bọ́ sọ́dọ̀ ya kílé kádàrá pure water sọ́ irun tí ó mọ wá síyàn lórí nù àbáwọn gbésí ayé kan ti lọ táwọn kan ti lò wọ́n lò bẹ́ẹ̀ lásìkò anábíwá Muhammad sallallahu alaihi wasallam kódà wọ́n lò bẹ́ẹ̀ kò pẹ́ kò pẹ́ yìí ṣe pé tá a bá ń ka bí a máa ra àwọn tí wọ́n ń bára wọn nírú bẹ́ẹ̀ débi pé ẹ kàn dé orí bí àdúgbò kan ẹ rìn rìn bí rìn wákàtí mẹ́ta ẹ̀sìn lérí omi àsìkò òrùn lè wá tó báyìí èèyàn lè dáná jẹ́nàbà bóò ni yóò ti wá ṣe ìmára ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala ó wá fi àlùalọ́ níyẹ̀pẹ̀ yìí ó wá fi ṣe ìdẹ̀kùn fún wa ó fi ṣe kí ni fún wa jàmá ó fi ṣe ìdẹ̀kùn fún wa kọ́lọ́ kí ó mọ́ṣáà gba lẹ́sìn ní ọwọ́ wa o ó sì fi àgbọ́yé tó yé kúrú ọlọ́run mọ́sá àfihàn kó yé wa kó sì jẹ́ ká gbàgbọ́ yé ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam. <clears throat> ẹ̀dẹ̀ tọ́lọ̀ wá ṣe fún wa ni pé bẹ́ẹ̀ bá wá rí omi ẹ̀sìn bẹ́ẹ̀ ṣàlù àlá ọ̀nà míì gbọ́dọ̀ wà tí ẹ mọ̀ gbà láti máa fi ṣe ìmára ọ̀nà míì dẹ̀ gbọ́dọ̀ wà tó gbọ́dọ̀ jẹ́ pòun lẹ́ máa lò láti lè máa fi sí èmi ọlọ́run ọba subhanahu wa ta'ala so inú ọ̀nà tí ọlọ́run ọba wá gbé wá fún wa ó náà ní ọ̀nà ká ṣe ìmára pẹ̀lú iyẹ̀pẹ̀ àti àwọn tó bá jọmọ́ àbíká ní àti àwọn tí ó bá bá ìdájọ́ rẹ̀ dé ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé hadith alákọ̀ọ́kọ́ tí àbá wa mú wa fún wa o náà ni hadith Imran ibn Hussein náà عن عمران بن حسين رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا معتزلا لم يصلي في القوم فقال يا فلان ما منعك أن تصلي في القوم فقال يا رسول الله أصابتني جنابا ولا ماء فقال عليك بالسعيد فإنه يكفيه kí ló bí àgbà ló yẹ pẹ̀yìn gan kí ló ṣe gínú kí ló bí àgbà alá oníyẹ̀pẹ̀yìn anábíwá muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí al-imam al-bukhari alaihi rahmatullah bí wọ́n ti gbẹ̀gbà wá rẹ̀ torí àwọn kankan máa ń ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ ńgbà míì àwọn èèyàn ó kórìíra ẹ̀ oore ló sì fẹ́ bí fún wa ṣẹ̀wọ̀n gbáyà kan bẹ́ẹ̀ náà Al-Qur'an olùwà ni àṣà an takrahu shay'an wa huwa khayrun lakum ìgbà míì ò máa bẹ́ẹ̀ yóò kórìíra kankan ìjà sí kórìíra oore olóṣù lórí fún yín oore ńlá kan ló fẹ́ tilẹ̀ jáde ìgbà tí ó sì máa bẹ́ẹ̀ yóò fẹ́ràn kankan àmọ́ tí ẹ fẹ́ràn ní wọ́wọ́ ṣọ́rọ̀ lakum àgbákòsì ní fún yín ọlọ́ndà kò gbogbo sábà máa fẹ́ràn ọlọ́mọdé jáde wọ̀ fún wa má wàá já máa kórìíra tí ó bá máa jó orí wa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí yálà wa Aisha radiyallahu ta'ala anha àwọn lẹ́yìn sọ̀rọ̀ yìí fún ara wọn náà pé àwọn ṣe ní àtùpẹ̀lá nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ìgbọ́n wa dá kan àwọn nǹkan ẹ̀ṣọ́ tó bèèrè mọ́ ń lò sọ́rùn tí wọ́n lò sí tí wọn tí a làwà Aisha ní bọ́ ti wá kan pé a ah, mò ń wá ṣéyìn ọrùn mi anábùwà Muhammad sallallahu alaihi wasallam tó bá yà ah, ẹ̀yìn èèyàn ẹ̀dàkùnjà Dubai ìyàwó mi ti sọ nǹkan tó lò sọ́rùn ó yẹ já máa wà àwọn èèyàn náà bá dúró ibi wọ́n wá kò wá sómi mẹ́ ẹnìkan kò sì mómi dání àwọn wà wà wà wà wà wà wọ́n ti wá wá gbogbo onugbó yẹn ogun àwọn sọ̀hábátá ti lọ pé abó ní kí ní ìwà jábọ́ sí bolówá wà bolówá ṣe bolówá ṣe gbá tẹ́lì bí wọ́n ti ń ṣeun ṣẹ́jùmọ̀ pé bọ́rọ̀ bá ti níbà nì àwọn èèyàn kan bẹ táwọn ọmọ láyà díẹ̀ báyìí àwọn kan wá lọ ní bá Abubakar Siddiq radiyallahu anhu káwọn gbàgbé bóòlù abúgbákìrì jẹ́ sí Aisha bàbá rẹ̀ bóòlù Aisha lọ́dọ̀ ànábì ìyàwó wọn wá lè lọ́dọ̀ ànábì sòsí àwọn alọ̀rí bá Abubakar Siddiq radiyallahu ta'ala ìgbádọ́dọ̀ Abubakar àwọn anírẹ̀ Abubakar Siddiq ala tara ma sana'at Aisha tí wọ́n náà rí tọ́mọ̀ rẹ̀ sí tí wọ́n náà lọ́rí gọ́mọ̀ rẹ̀ ṣe ó kó wá sínú ìdàmú kí ni ò lè tọ́jú rẹ̀ sí dáadáa tí wọ́n ń sábọ́ tí gbogbo omi wo wo ó wá dó dídí ànábì dó àwọn náà gbogbo omi ni dábì dábì yìí ó bá sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ìgbà abúbákìrì wa gbọ́ bẹ́ẹ̀ náà bá ní ẹmọ́ wọrí èyí <laughs> ìgbà abúbákiri ó dé ibi tá nàbí wà ọ̀dọ̀ aisha náà nàbí bá nàbí kódà ń jọna adẹ́gbà muhammad sallallahu alaihi wasallam yẹ́bí ala aisha ti náà rékè rẹ̀ wọ́n níbi táwọn tó kó sí gan anábi ti gbá wọn lórí nǹkan báyìí anábi ti sùn lọ́mẹ́ sallallahu alaihi wasallam ìgbà tí abúbákiri wá dé

ó lábúbá kí ní sí ìbámi wíjọ náà kódà ogun ìdáadáa wàkọ́ọ̀lá máa ṣá Allahu ayyakula wàkọ́ọ̀lá máa ṣá Allahu ayyakú gbogbo dọ́lọ̀ níkẹnu wọ́n lè sọ́njọ́ náà náà fi bá mi wí ọwá dáradó ẹ̀yìn náà mọ̀ pé àánà ẹ pé gbogbo àwọn ọmọ Yorùbá ti mọ irú nǹkan bá ń pè àbọ̀ mọ̀ bá wí pé ìwọ ọmọ yìí ọwọ́ dáwà dúró báyìí wá dúró àwọn èèyàn ìwọ náà wò ó di fún bẹ́ẹ̀ ẹ gbogbo gbogbo àwọn kìíní ẹ gbogbo bí Yorùbá bá náà ó ti fẹ́ máa di kó máa fọwọ́ gùn mi lára gan pé ṣe ń tọ́ sí ń dá ẹ́ ìwọ ọmọ yìí ṣe kìí gan olóòtú lọ bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n gbogbo bí ti ń fọwọ́ gùn mi lára tó wala yamna'uni min at-taharruki illa makan rasulillah sallallahu alaihi wasallam ala fakhidhi ó ní ọ̀nà ìwà mìíra ó ní tí ó sì jẹ́ mìíra ni pé ah, náà ẹwà ànábì muhammad ẹwù báwọn ìyá níbẹ̀ ó yẹ káwọn ọmọ kẹ́kọ̀ọ́ bá àti ń báyàwó lò ó kódà àtẹ̀kọ́ bá àti bọ́kọ lò anábì bí fẹ́ bá iṣá lò anábì ń gbórílé ní ìtàn ẹlòmíì bí ó ya kàràmàrí lé kò gbórílé ìyàwó rẹ̀ ń tan rí kò mọ̀rú ẹ̀ ṣe kò mérè páṣẹ pẹ̀lú ìyàwó ń jẹ ọlọ́mọdé àkọwà mọ́ sí ẹtún òyìnbó pé tèmi ọkọ mi ni kó wá mira kó tún wá lóhùn àwọn jọ ń ṣeré pa náà nírọ̀ ó lóhùn wo ah anabi ló ń sùn lọ́wọ́ yìí má jẹ́ disturb anabi wa muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní ìgbà ọ̀rọ̀ rí báyìí ìgbà tí ó pẹ́ faqama rasulullah sallallahu alayhi wa sallam ala ghairi ìgbà anabi ló ta dúdọ náà bó wà ní báyìí kò mọ sómi bó láti wá kírun bó láti wá ṣe ṣẹ́rí bí wọ́n ti ń bẹ bẹ́ẹ̀ ààyè náà náà wà ààyè bẹ́ẹ̀

àárín náà ló ti sọ̀kalẹ̀ sallallahu alaihi wasallam fatayammamu kálukú bá ti tayammumu ìjọ náà ìjọ náà ni tayammumu bẹ̀rẹ̀ ìjọ náà náà ti bẹ̀rẹ̀ sí ní sàlù àlélẹ́pẹ̀ ìkanná àwọn tó wà ń jòkó faqala ni oni máa hiya bi awwali barakatikum ya ala abubakar oni a ah, a ah, ipa ma jalbarka yín ẹ̀yin family abubakar ele iko la kọ́kọ́ iye o ní pé a tún jalbarka ẹ̀yin mọ̀lẹ́bí abubakar leni kí la jalbarka tó jẹ́ iye ni ke aya e ma salwa lo ni yepe tó padà sọ̀kalẹ̀ ni kí ló bí a sọ̀rọ̀ jama inji alawa ija sọnù tí wọ́n wá káàkiri tó pa awa dúró mi àwa pẹ́ mi ẹmọ wá wọ ọlọ́run ọba o tó tó ọlọ́run ọba tó ní tí ó fẹ́ dára yóò wá gbé gbá ọ̀dà ara tọ́ ẹni fàbà asnà lìbà ìrọ̀ lẹ́bi kúntù àléhà fàwàjádìnà lè ẹ̀kìdà tàhtà ràkúmìtì àwọn aláwọ̀ àìsà wá gùnjọ náà tí ràkúmìtì ìjòkólẹ̀ tí wọ́n fi wá owó káàkiri ó bá ràkúmìtì ẹ̀ ń dé ìgbà ràkúmì ó dìde ṣéènì tí kálukú ti wákàtí ọmọ bàbá alábẹ̀ àṣẹ ń tọ́lọ̀ ń bẹ́ẹ̀ ṣe ni pé abẹ́ẹ̀ṣọ́ ayà àtàyà ń múlù kalẹ̀ oye àìṣà kíkì ní ọjọ́ ìwọ́ra kúmù ìwọ́jò kó lè ń jẹ ó yẹ mọ́ dààmú ẹ mọ́ dààmú lábíjọ pé àṣà àǹtẹ́kọ̀rọ̀hùn ṣe án owó ọkọ̀ ẹni kó nira kẹta wọn ló sì lóore fún yín ṣe mọ̀ pé hálà àjọ náà inú àwọn sàbí òdùn ọ̀nà kámẹ́gbẹ̀ẹ́ náà ránkò torí kìí ṣe kó ló wà ń bẹ̀ àmọ́gẹ́ bí fọ́mọ yorùbá kálọ́mọ yorùbá ni yóò mọ̀ ṣe ń tọ́ wá sí ń dá oyé báyìí bí ti mọ̀ rí nù yíò láti mọ̀ pé àṣẹ bàbá ìyàwó wa torí ara ẹ̀kọ́ mi ìtàwọn ẹlòmíì nínú àṣẹ bàbá ìyàwó rẹ̀ ní ráìtì lórí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ẹlòmíì bàbá ìyàwó rẹ̀ báyìí yóò tún mọ̀ ó bẹ̀rẹ̀ mọ́ jowú bàbá ìyàwó rẹ̀ bàbá ìyàwó rẹ̀ mọ̀ níbọn lóbi tájọ ọmọye ọdún tó ti jọ gbé láti wá jọ gbé báyìí mọye ọdún aburú òwà ṣẹlẹ̀ ń gbọ́ wá fẹ́ tán ló wá I àbàbá ọ̀rá fọwọ́ kan ọ̀rá fọwọ́ kan tánu ọmọ rẹ ni èyí ò ti já gbé bàbá ìyàwó wá lè délé wájọ́ tọ́ tí tí àwọ ò bá ṣe dáadáa lè bá wa yí ń fọrùn ó sì ṣẹlẹ̀ ìyáláwà Aisha radiyallahu anha Abubakar ti ṣe bẹ́ẹ̀ fún wọn dáadáa Umar ibn al-Khattab radiyallahu ta'ala anha ó ti ṣe bẹ́ẹ̀ fún ìyáláwà Hafsa níjọ ogun ọdún wọn dán jáà náà bí ó gbádùn jọ náà

ọ̀rá fún wọn ní bàkánì báyìí ọ̀sán wọn kí mo sọ fún wọn pé kọ́ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ lé ànábì owó kọ́lé yẹn máa ń wá ayé kọ́lé yẹn máa ń wá sọ́dọ̀ ànábì o àlìkíámà rẹ ni ọwá bí ó ti da látara rẹ kí lẹ́ ń di máa ń di jẹ́ agbára ànábì ò ká sí umaru abubakar náà dé òun náà ó fi ara ẹja nọ́mbà káńdì pé kí ni kí lẹ́gbọ́n ṣe báyìí ṣùgbọ́n lè mọ̀ pé àwọn bàbá ìyàwó wa wọ́n ní róòlù ńlá tán fẹ́ pílè ní marital life wa

èmi àti wọn kọjá lọ ẹ má nìbọn lábí àti yóò ayé ẹ̀kọ́ lọ́rọ̀ ọ̀rọ̀ tí máa ń rí gbà mí ìrùgbà àwọn akọ̀rọ̀ wa lẹ́kọ̀ọ́ ni ìyàwó Aisha radiyallahu anha àwọn àwọn àndé pẹ̀lú ànábì bá ànábì ti ń gbóhùn wọn lólé nù tí àmì sọ́rí tí Abubakar ti ń gbóhùn Aisha ní olé ànábì tá ànábì sọ̀rọ̀ tó náà fẹ́ ànábì létí ohun ànábì lókè ohun ìyànlá Aisha náà ìdí ṣe kínú òun náà lókè àá irú kí ló ṣẹlẹ̀ yẹ àgbà sàlámà lẹ́kọ̀ọ́ sáàdù ìgbà wíwá sí ìrìn ọ̀yà wọlé wà a Aisha níwájú ànábì a kí ni jẹ́lẹ̀ ìjẹ́ ká wíwá kí ló pa kúrú máa kọ́ máa wọ́n ṣe bá wíwá máa ànábì náà ló wá gáì àdàkùn mọ́ bá nà ọ́ ṣeun ẹ̀kan bá ń bá wíwá náà ẹ̀ ṣeun ẹ̀ ṣeun ọ̀yà àwíwá kí ìbá lọ ṣe ìgbà tí ó pẹ́ ìgbà tí ó bí lówó de padà ó bá tún gbọ́ àṣekí ní pa wọ́n lẹ́rìn ni pé ànábì wa ń sọ fún àyíṣà pé sọrí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ọkùnrin òun kò bá fún ọ níbi òbí méjì bí ara rẹ̀ bá balẹ̀ <laughs> tẹ̀lé káwọn náà lẹ́rìn ní sùn bí yóò ti jọ́nà bá nọjọ́ àtàyíṣà dé ah, bá ah, mi rí kan etí mi sì gbọ́ ẹ̀rí tẹ́ rí iná ẹjọ́jú mi ó rí àwọn ah, ẹ̀wọlé ẹ̀tún wá rí iná wọ́n ti fọ̀rọ̀ náà dúnújọ́ náà kí lábẹ́ sọ ní pé àwọn bàbá ìyàwó wa wọ́n ní róòlù ńlá tí wọ́n lè play nínú marital life wa discussion wa kọ́ ni gbogbo dáhùn wí àmọ́bó láti yà lọ́bẹ̀ ni pé tayammum kí ló bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ síyà wa Aisha radiyallahu ta'ala anha ìṣẹ̀lẹ̀ yẹn a fi wọ́n ń pa wa náà lẹ́kọ̀ọ́ pé níjọ́ táwa náà bá wà láwọn ọ̀pọ̀ kan a wá rò pé bóò náà bá ṣe ìbá rẹ̀ àwa rí nǹkan ta rò pé nǹkan ni ò tẹ́wa lọ́rùn àbí ká mọ̀ mọ̀ òpá burú lóde o ká mọ̀ tí mọ̀ gbé sí pé ah sáà ti ṣàgbákò báyìí mm, mm, mm, nǹkan mi lè máa dọ́pá gbápò rírọ̀ kan wọ́n wá pé irun lágbo mi tó lóore fún yín sínú gbogbo ojú fún òbí ọ̀bí ìwọ ni pé mo mọ̀ dáràn ẹ̀rìn ṣàbúrò òṣìṣẹ́ gbogbo bí kí ní ìrìn ó ṣe mọ ọkọ̀ sí wọ ó ní bí pé yéè mo dáràn áà ah, mo yéè hù bí wọ́n ti máa wọ́n nù àmọ́ tí èyàn bá padà fara rẹ̀ balẹ̀ dáadáa yóò wà rí wisdom tó wà bí ẹ̀mí tọ́lọ̀wọ̀ bá ń ṣe pé aṣẹ́bí ah, ọlọ́run ti ń lọ rèé aṣórí ire tọ́lọ̀run ti ẹ̀fẹ́ jẹ́ ká ṣe aṣóhun rèé ọ padà mọ́ wá rí àmọ́ bí bí dáa àfihàn mọ́pítà ní bẹ́ẹ̀rẹ̀ ọ lè mọ́ rí gangan ìwọ máa rí bí aburú ọ máa rí bí ọ̀ràn ọ máa rí bí wàhálà ọ máa rí bí ìdààmú ọ máa rí bí ìgbà tágbó ìgbà tó ṣòfò ni àmọ́ tí èèyàn bá fi ara balẹ̀ tó kẹ́kọ̀ọ́ kí ni yóò padà wá ìdí ni ọ̀rọ̀ tàyámọ́ inú gbogbo wa ń dùn lé nípa àṣì tàyámọ́ àbínú wọn mọ́dùn àwa ń rí ibi ẹ̀jẹ̀ Islam kódà àwọn àlùfáà wa tí wọ́n bá kọ́ wa ń kí ó débi ọ̀rọ̀ ń pa tàyámọ́ èyí wà mọ́ kàínú ìwà mọ́ dùn pé áá ah, ah, ṣe Islam wa tá à ń ṣe náà òun ni adúrú nǹkan báyìí wà á ah, ó dùn mí táwọn èèyàn mọ tíra kà mí dáadáa ẹ bá mọ ká tíra inú ni ọmọ dùn ọmọ dùn ní ọmọ dùn ní o ṣé inú Islam wa náà làwọn analysis yìí wà inú islam wa náà làwọn consideration yìí wà láwọn nǹkan tó yẹ pé inú tí báyìí lèyàn ti máa ka ìyẹn máa ń sọ gbangba wá sí báyìí kò ní make sense yẹn máa ń sọ gbangba wá sí yóò mọ dàbí ojú àwọn ẹ̀fẹ́ kí láwọn ilé àwọn yìí àmọ́ àwọn àlùfáà wọ́n sì kọ́ ọdún kíra àwọn àlùfáà bàbá ń bẹ ní kí fún wa mọ́ṣáláyé bàbá ń bẹ láwọn dàwùrọ̀ àti ẹ̀nìyà àbí ìmọ̀ fún wa mú àwọn gbáǹkọ́ bí fàwáì nínú ọ̀rọ̀ fún wa mú jáde ẹwẹ́lẹ́yìí àǹfààní báyìí ó wà mẹ́ ẹwẹ́lẹ́yìí ọdílé báyìí ó wà mẹ́ ẹwẹ́lẹ́ ìdájọ́ báyìí ó wà mẹ́ ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ gbogbo àwọn alfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ abẹ́lúwa wà wà ọlọ́mọṣà bá wa san kálukú wọn náà ní ẹ̀sán olóore so hadith afa wa asahabi al-jalil imran ibn ibn hussein radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in òun náà wá fẹ́ sọ̀rọ̀ nípa tayammum أن رسول الله صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم aláàbí rí ọkùnrin kan mọ̀ọ̀tẹ́jìlá ni yìí sí lára àwọn mọ̀ọ̀tẹ́jìlá o <laughs> ìtumọ̀ mọ̀ọ̀tẹ́jìlá ni ó ní pé mọ̀bùtẹ́ìdán wà mọ̀fàrídán ìyẹn ni pọ́kùnrin ni gbogbo àwọn èèyàn kírùn àwọn alfáà wọ́n nínú kírùn lásùbá tán ìgbà tí tọ́lá nẹ́bí wá rí pé à ọkùnrin ni òun wá dájú òkèrò wà bá àbá ìdè ìpẹlọwà fáànù ẹkọ́ sí àtẹ̀yẹ ẹgbẹ́ fáànù kékeré ẹ̀ṣẹ́ orú sí mú fáànù lórí àwọn tó ṣe mifáwọ̀rì mifáwọ̀rì mifáwọ̀rì màdírà yohanna sámàbìnrin tọ́yẹ̀ àwọn akírun àṣùbà ìní ọkùnrin kan wá dá báyìí kò bá wọn kírun anabuwa muhammad sallallahu alaihi wasallam bo wari anabuwa so pe ya sala ire lagbaja ma mana'aka an tusalli fil qawl a a ki lo se wo ti gbogbo yan ki ro ti wo ti la alaka tad'uhuna ya walak la alaka tad'uhuna ani ki lo se wo malaka ma ma mana'aka an tusalli fil qawl ki lo de ti gbogbo yan ki ti wo فقال يا رسول الله فقال يا رسول الله طبعا ní èrè òtíṣẹ́ ọlọ́run asọ̀bátì ní janaba orí òtíṣẹ́ ni ọ mo ṣe kí ni mụ dáná janaba ó mú ìdíwá tóhun ò ṣe kírun wala ó nígbò wá dára jẹ́nàbà yìí wà láàmà òun wá rí pé kò sómi tóun lè fi wẹ̀ jẹ́nàbà anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam wá ń dá lóhùn pé èyí náà lọ o sí alayka bis-sa'i àwọn ojúlẹ̀ yìí ń ìyẹ̀pẹ̀ òkúta wọ́bọ́wọ́bọ́ ogbẹ̀ yíò lọ bá ti lọ rẹ̀ lò ó anábì nítorí pé sọ ìdù yìí yẹfíìk yóò tó yóò kí ni fa ìnáwó yẹfíìk yóò tó yíò ní pé ọ bá ti lọ rẹ̀ lò sọ ìdù torí pé tó ń pè ní as-sa'id ó ní wajhul ard wajhu madha wajhul ard orí ilẹ̀ báyìí ló ń pè ní gbogbo tó bá lè wà lórí fèsì ilẹ̀ báyìí ó náà ń pè ní kíni ó náà ń pè ní sa'id ìyá àfáàgín kò sí tó kàn wọ́n pẹ̀lú ìwò náà lórí àdídì àwọn ẹ̀kọ́ wá pọ̀ mẹ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni pé ẹjẹ́ akọ́kọ́ kí èsì kéde kan ò ní pé ọkùnrin tó ṣe àtó ànábì bá sọ̀rọ̀ rẹ̀ kò rómi kí ló wá dáràn ó dáràn jẹnaba ajá sí pé tayamum àlùalẹ́ oníyẹ̀pẹ̀ yìí ajá sí pé ó gbé jẹnaba náà ajá sí pé ó ṣe kí ni jọmọ́ ajásípò gbé jánábà torí ipò gbé jánábà lànàbùwà Muhammad sallallahu alaihi wasallam ló fi sọ bọ́kùnrin náà tó ṣe pé jánábà ló dáná ànábì sì ní pé kó lọ rí fi àlùwàlá oníyẹ̀pẹ̀ kó fi rọ́pò ìwẹ̀ jánábà kí ló mú wa àǹfààní eléyìí wá ó ní pé a rí al-Qur'an níbi tí ó ti ṣàlàyé ọ̀rọ̀ jẹ́nàbà ìgbà wọn mí ò wá mẹ́kọ jáde mẹ́ wọn nítọ́ àwọn ò rí pé ó gbé ọ̀rọ̀ jẹ́nàbà ò pé ìmọ́ra kékeré ló gbé fúra àwọn alfáà ṣàlàyé pé a rí nínú àwọn àgbààgbà nínú àwọn sàhábà tó ti fàkókò kan rí bẹ́ẹ̀ tán gbọ́ bẹ́ẹ̀ àwọn míìtì ní wọ́n padà tààrọ́jà tí wọ́n wá tààrọ́jà àbí wọ́n tààrọ́jà eléyìí ó nídìí wádìí pọ̀ṣọ́ onílẹ̀ pé wọ́n ti sọ rí bí àbí orílẹ̀ orílẹ̀ bẹ́ẹ̀ àmá rú àdífì tàrí yìí ó jẹ́ abẹ́ pé ń hùn jẹ́nàbà náà àìmára oníyẹ̀pẹ̀ àlùwàlá oníyẹ̀pẹ̀ ó ṣe kí ni jẹ́mọ́ ó

an tu salliya fil qawm a gbogbo yẹn kírun kí ló adé tí wò wá bá wa kírun ẹ bó ti bẹ̀rẹ̀ ajá sí pé kò sí bí èèyàn bá ti ṣàṣìṣe kan ẹjẹ́ àlò ọ̀nà pẹ̀lẹ́ láti fi kọ́ lẹ́kọ̀ọ́ tóun náà bá wá jẹ́ ní tó ní tọ́lọ́wọ́n ọba ṣe bó bá lo ọ̀nà bá ti lo ọ̀nà pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ kí ló náà tètè ṣe yóò tètè gbọ́n tó bá fẹ́ bá sọ láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá sọ ìlànà alùsùnà àjàmá àṣìwò kìí ṣe ìlànà nípa abẹ́ correct àwọn èèyàn kó wá ṣe pé ní táàkọ́kọ́ gbé wà oníkàrọjú wọn nǹkan ìtàgbọ́ aníkàkọ́ bẹ̀rẹ̀ attack láà ìlànà kọ́ nínú alùmọ́nájọ́ alùsùnmọ́tí wal jamaa ìlànà ní kí ẹ kọ́kọ́ pè é jù bí lòbí ẹ bá sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bóyá yóò ṣe láǹfààní ẹlòmí wa ń bẹ bá ti bá sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà tó náà bá ní tọ́lọ́wọ́n bá ṣe kí ni yóò abẹ́ni tó náà báyé pọ́ dára lòun náà tí ò ní tọ́lọ́wọ́ ọba ṣe èyí tí yóò fi gbọ́ oríwà káṣágiri ẹkí ní ipa ti bá dáhùn bàbá ti mọ́ ń ṣe nù àhán ó ti wá ní ìdí pé ẹ̀yìn náà tún wá jó lé bí ẹ̀ wá lébi táwọn bàbá yìí da òfin ọlọ́wọ́ ọba nù lóbi ẹ pé àwọn ọ̀rọ̀ táwọn èèyàn bá ń dá ìlànà tó bá ìsìláàmù lọ́nà ẹ pè wọ́n ẹ bá wọn sọ bóyá wọn lè gbọ́ náà bá wá gbọ́ ní tó bá wá dé náà ẹlẹ́lómi ńgbà tí wọ́n bá pè é ìjẹ́ ìgbìmọ̀ kò ní gbọ́nù o èyí tán bá pè é tí ẹ̀kan ọ̀rá jọ sọ̀rọ̀ wọ́n nà wọn èpè ní òmò sí mọ́lẹ̀ bàbá yà rẹ̀ kúndà bàbá rẹ̀ ọlọ́run olóṣẹ́ tí mo ṣe lọ́wọ́ ìṣẹ́ má bàjẹ́ ni ṣe mọ́ sí ọ̀ṣìkọ́ wọ́n sí kí ni nítorí orí atúrẹ́kọ̀ náà kọ́ níbi ọ̀rọ̀ sàbí ànẹ́bùwà Muhammad yìí sallallahu alayhi wa sallam yóò mọ̀ já sí pé níjọ́ táwa náà bá rẹ́ nìkan tó bá ṣàkìṣe kò sí báyìí ṣe nìyàn bá ti tóbi tó ẹ má sáré fojú pé àwọn yẹ kó ti yé wo ó lè má yé o wàláhì ó lè má yé ẹ pé a ń tọ́ sí wá ebó òní bá nílé wa tó máa ní kó mọ̀ báyìí ìwọ lọ pé ẹ̀yìn sáà ìṣe báyìí ẹ̀ṣọ́ báyìí kò lè ẹ̀kẹ́ ẹ̀ṣọ́ rẹ̀ ẹ̀ẹ́kẹ́ fún wa ní báyìí ah, ó ẹ̀kẹ́ sí báyìí káwò ah, bóòlù náà bóòlù náà ṣe kínú bóòlù ó ti respond àmọ́ wọ́n tó yẹ pé ipò ìyàwó lọ wà ọwọ́ abẹ́ bọ́kọ wí ọ̀ tó wá lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkọ sí ló yẹ kó wà nípò kó máa pàṣẹ gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ náà wá bẹ́ sọ́ra rẹ̀ dá pàṣẹ wàhálà ó dé ariwo ni ó mọ lọ lọ́tún ni ó mọ

onígbà mú wá dára jẹnẹba falam ajidilma ó ní ìbáró mi tí mi ṣe mara mo ti dára jẹnẹba fatamarọ́gútú bisọ́rí amari bin yasiri wa mọ̀ pé ọlọ́run ọba ti sọ̀rọ̀ tayammum nínú al-Qur'an ẹjá sáré wáyé al-Qur'an nínú Suratun Nisa <clears throat> aya 43 Surah النساء، nisa Quran chapter 4, ayah 43. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا إلا عابر السبيل حتى تغفلوا حتى تغتسلوا إلا عابر سبيل حتى تغتسلوا إلا عابر السبيل حتى إلا إلا عابر سبيل إلا عابر سبيل حتى إلا عابر سبيل عابر سبيل بهم حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائب أو جاء أحدكم من الغائب أو لامستم النساء أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا قال تعالى ذلك يا أيها الذين آمنوا مقيدا بما ولدوا لا تقربوا الصلاة أما السمان كيكيو وأنتم سكارى تجتمتيو حتى تعلموا ما تقولون في كتاب من كيو ما جاري لنوي ولا ذنبا إلا عابر سبيل حتى تغتسلوا ولا جنبا إلا عابر سبيل حتى تغتسلوا ọlọ́run ẹ̀ ti gbọ́dọ̀ wá tó wá dáná jẹ́nàbà náà àbí tẹ́ bá tó wẹ ìwẹ̀ jẹ́nàbà ibi àwọn lọ́rẹ̀ wà in kuntum marda tẹ́ bá wá jẹ́ pẹ̀ ń ṣàìsàn àbẹ́ ń bẹ nírìn àjò أو جاء أحد mú yín lọ rí yàgbẹ́ tẹ́rí pé ìmọ̀ ẹgbẹ́ àhán lọ súnmọ́ àwọn ìyàwó yín ẹ rómi tẹ́ mọ̀ lù fàtàyàmàmù sàn ìdáhùn tọ̀yìnbà tàyàmù yìí àwọn wá ní

ó wá lo ìṣèhádù ààrẹ pé tó bóò ní tiwa ṣe omi ìbẹ́ kírun ó ní pé ó lóun bá rí yẹ̀pẹ̀ ń tòun fàtàmọ̀ rọ́gútú kó wọnú yẹ̀pẹ̀ òun bá ń yínú ẹ̀ òun yínú ẹ̀ kàmáà àdáàbà ó nẹ́gẹ́ bí ẹranko tí máa ń yínú yẹ̀pẹ̀ ló ìgbà ó náà wá ṣe bẹ́ẹ̀ tán tó ọkàn tí ẹ̀nú wà balẹ̀ pé ah, ẹ̀gbò ṣe ìdí mo ti ṣe ìdí bí islam ó sì sin amọ̀ ṣe náà rí táàmù wá yínú yẹ̀sẹ̀ bí ẹran láì ṣe ẹran èyí sì bèèrè lọ́wọ́ ànábì ìgbó wá dé olóòbá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam olóòbá fún àmì kéré ànábì mo dáná jẹ́ nọ́bà ń bìnrin àjò tí mo lọ yìí ńgbà àwọn òwárò mi iyẹ̀pẹ̀ ní iyẹ̀pẹ̀ nínú iyẹ̀pẹ̀ ní ti yí فقال أدد أدلو في إنما كان يكفيك أن تقول بيديك هكذا أنبي إنما كان يكفيك أن تقول بيديك هكذا أن تقول بيو نبي قال يقول أيوة inú lárúbáwá kìí ṣe gbogbo ìgbà ní kọ́lá mọ́ túnmọ̀ sí ó sọ kọ́lá láàyín yìí màánà fàálà màánà fàálà ó rí bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà ó sì rí bẹ́ẹ̀ nínú ìpìlẹ̀ èdè lárúbáwá na fún ara wọn anábìnrin náà káàna yẹ tí ká ń tẹkú lábíyàdé ìká hákàdà anábìnrin tó ọwọ lé ní pé ọwọ́ rẹ méjèèjì lọ́kàn bí ṣe báyìí bóòdó ti wá bí ṣe anábìwá mọ́wọ́ rẹ méjèèjì ثم مسح شمال على اليمين شمال على اليمين انا بي وافو تو بي pa to bi pa to si wa ba ira ka fa o bi pa eyan ọwọ́ rẹ̀ méjèèjì báyìí náà ó sì fi pa ojú rẹ̀ ó ní tó kàn sí ojú àwọn ó kàn sí báyìí lásán náà ni ó kàn sí báyìí ó sì fi pa ojú rẹ̀ ó bá ṣe kíni ló bá tán àmọ́ ẹwẹnu ajẹ́ pé tá bá ṣàlù àlórí yẹ̀pẹ̀ pẹ̀lú àbẹ́jì ọ̀nà méjì láàbọ̀ péré ọ̀nà méjì á fi yẹ̀pẹ̀ pa ojú á sì fi yẹ̀pẹ̀ pa ọwọ́ méjèèjì lábá ti wà nínú mara a máa mẹ́rin bin Yasir òun wo pé jẹ́nẹ́bà lòun dáná ó kú olódínárì abẹ́ ṣe alùàlá lòun ṣe rò pé bí yápọ̀hùn ó yí nínú inú yẹ̀pẹ̀ Muhammad sallallahu alaihi wasallam anábùwà kọ Ammar bin Yasir nígbà tí wọ́n ṣe mara a jẹ́ pé ìlànà alùàlá oníyẹ̀pẹ̀ ó ní ọwọ́ wa méjèèjì á nalẹ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ táwọn fòkọ̀ ha wà máa ń gbé yẹ̀wò àwọn mí ò ní ọwọ́ rẹ̀ nì kò gbọ́dọ̀ yẹ kó kò gbọ́dọ̀ fi ra wọ́n lẹ́ o wọ́n ni ọba ti fi nọlẹ̀ báyìí ọgbọ́dọ̀ tó wá mọ́ sí báyìí ọwọ́ mọ́ sí báyìí ọwọ́ sí báyìí kò gbọ́dọ̀ yá ogbóró eléyìí kò sẹ́ni lórí ẹ̀wọ̀ kò sí kíni kò lè báyìí náà yí àfòkọ́ àmọ́ ń pàṣẹ lórí àwọn oníkí ó pàṣẹ ìsú pé àátùn wá fẹ́ báyìí àwọn àfáà níbẹ̀ yìí kí ló bá ní pé torí pé bá ṣe kí bọnú yẹ̀pẹ̀ àbínú gravel àbínú granite ó ṣeé ṣe kí òkúta wọ́bọ́wọ́bọ́ kan kó ti lọ rẹ̀ gan mọ́ wa ní ọwọ́ kó máa ṣe pé ńgbà tó bá dádé ojú òkúta ni ó kàn lọ wọnú ẹyẹ ojú rẹ̀ ó tún wá fọ́ lójú torí pé ọbẹ̀ sínú àà wọn tó bá ti fi nalẹ̀ báyìí yí padà wá fẹ́ látẹ́gùn fẹ́ ẹ̀ tí àyíká àmọ́ gbogbo òkúta tí ó bá nílẹ̀ mọ́ kó ṣe kínú kó ti fẹ́ dànù ọwọ́ amú ọwọ́ nì á dáàbò ojú wa báyìí bàbá ti wá dáàbò bí ojú wa

ẹ̀rí tó gbé wá pé káfọ́ débi ìgúnpá kò ṣe kíni kò lálàáfíà nínú àwọn àhàdìsì tó sọ̀rọ̀ ń pa bá a ti máa ń wẹ àlùalá oníyẹ̀pẹ̀ bá a ti máa ń ṣe ìmọ́ra pẹ̀lú àlùalá oníyẹ̀pẹ̀ tó ní àdìsì Ammar bin Yasir tásínà rọ̀ tó ń bí ó wá gbé dé fún wa ni pé níbo láti rí jàmọ́ níbi ọ̀rùn ọwọ́ tó tá bá ti fọ́ ọ̀rùn ọwọ́ wa tá bá ti fi yẹ̀pẹ̀ pa gbogbo ọwọ́ wa báyìí tá a ṣe báyìí tó débi ọrùn ọwọ́ wa ọ̀dìṣàṣọ́lá ní makso bó láwà kọ́kọ́ pa nínú ọwọ́ àti nínú ojú tẹ́láwọn olú àdíjì àmà ẹ̀rì kọ́wọ́ náà kọ́kọ́ dákọ́ ayú ẹ̀kọ́ ni àwọn àbá wa ni ó kọ́kọ́ dákọ́ ọwọ́ mi ni kò sọ fún apọ́wọ́ lákọ̀ọ́kọ́ fọ́ wọ́n tó dábá padà sínú alukur'an ìgbà alukur'an ní sọ̀rọ̀ ń pa bá ti wẹ̀nu suratul nisa àtàǹkì yẹn aya 43 alukur'an tẹ̀yíbà ó ní ẹgbèrò àfilọ́rẹ̀ lójú lẹ̀ ó wá yan ó ní fámsà hú alùkùránì ní fámsà hú bí wùjú ìkún ẹ fi ọwọ́ tẹ́ fi kan yẹ̀pẹ̀ yẹn ẹ fi pa ojú yín wà àìdíkùn àti ọwọ́ yín ìdẹ́n alùkùrán kọ́dàmàlùwájìhá alàlmára alàlẹ́dẹ̀ alùkùránì kọ́kọ́ dá ọkọ̀ ojú kó tó dárúkọ ọwọ́ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì hadith Ammar ibn Yasir tá ké yìí náà riwaya míì náà tún wà tó ṣe pé ojú ló kọ́kọ́ dárúkọ kó tó dárúkọ ọwọ́ riwaya eléyìí tó wá kọ́kọ́ dárúkọ ọwọ́ yìí náà wáwùlà átùpì tí mẹ́mẹ́ la yalzam minha at-tartib kò sọ fún wa pé n ti ń ṣàlàyé onípọ́wọ́là àkọ́kọ́ wẹ̀ ká tó wá máa wẹ̀ ká tó fi pa ojú wa albayanu wa dẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ mi ti yé báyìí idan bi ikhtisar pẹ̀lú àwọn àdìsí méjèèjì káké àkọ́kọ́ mú ẹ̀kọ́ pé ayẹ́pẹ́ta ya mọ̀ kìí ṣe yẹ̀pẹ̀ nìkan láàbí mọ́ ṣe sa'id náà ni a mọ́ wa alukurani náà sa'id ló pè mú wa intanṣi ń pè ní sa'id wajhul ard gbogbo tàbá ti lè bá lórí ilẹ̀ iyẹ̀pẹ̀ ni o òkúta wọ́bọ́wọ́bọ́ ni o àpáta ni o òkè ni o anything torí ilẹ̀ sáà ló wà ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní pé èyí tábọ̀rọ̀ wa náà máa ń rò láwùjọ wa yìí tó ń ṣe tó lẹ́yìn bá táàmù wá wá yẹ̀pẹ̀ funfun káàkiri dandan kọ́ ni kó yẹ̀pẹ̀ funfun kò bá jẹ́ yẹ̀pẹ̀ funfun kò bá jẹ́ yẹ̀pẹ̀ brown kò bá jẹ́ yẹ̀pẹ̀ dúdú kódà kò bá jẹ́ yẹ̀pẹ̀ filling yẹ̀pẹ̀ tó ti máa ń fìlì foundation tó ti máa ń fìlì èyí ò alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì oníkàlù aló ní ẹ̀pẹ̀ta wá wí yìí ìlànà kan náà láàfin máa ń wẹ gbogbo ẹ̀ kò bá jẹ́ pé àlùàlá la fẹ́ fi rọ́pò kò bá dẹ̀ jẹ́ pé ìwẹ̀ la fẹ́ fi rọ́pò ìfi rọ́pò àlùàlá ó ní pé tí ó ṣẹlẹ̀ sí wa àlùàlá ló yẹ ká gbé bóyá aṣó bóyá àtọ̀ bóyá àyàgbẹ́ bóyá mọ́bíyù ó jáde lára wa ṣe ẹ̀gbẹ́ àlùàlá ló yẹ ká jẹ́ láàrin mọ́ mọ́ra mẹ́ a lè lo tayamu kátúwá ní tó jẹ́ ìwẹ̀ ló yẹ ká lò adára jẹ́nàbà obìnrin parí haidọ̀ obìnrin parí nifas níbi ó wá wà kò wá rí omi tayamu òun náà lè ṣe kí ni alùalé ní ẹ̀pẹ̀ gbé ìlànà kan náà láwá fi máa ń wẹ tayamu tá a fẹ́ fi gbé alùalá àti tayamu tá a fẹ́ gbé wíwẹ̀ ìlànà kan náà ní méjèèjì kò yàtọ̀ ọ̀tọ̀ síra wọn tàyámùmù tá a fi gbé àlùwàlá àti tàyámùmù tá a fi gbé ìwẹ̀ ìlànà kan náà láàfin máa ń wẹ méjèèjì àmọ́ wa báyìí àáfi nalẹ̀ bá fi nalẹ̀ àáfẹ́ ní atẹ́gùn kì í ṣe májẹ̀mú ní pọ́wọ́ ni ò gbọ́dọ̀ yẹ májẹ̀mú kọ́ kò lálàáfíà báhùn aka ọwọ́ méjèèjì tá bá ti fi nalẹ̀ àá sì gbàdà ká fẹ́ àìbámọ́ òkúta lè wà níbi ọwọ́ náà à ń fẹ́ tọ́ bẹ́ẹ̀ káàdá débi ojú wa fèsì wa báyìí káyẹ́ kó kárí ẹ̀ báyìí a ṣe bẹ́ẹ̀ tán ká mú lọ síbi ọwọ́ wa kájẹ́ kó débi báyìí kó má kọjá bí ọrùn ọwọ́ ní ìtó lékè nínú ọ̀rọ̀ àwọn àlùfà bàbá ilé ti ṣe báyìí àti wà ní mímọ́ mímọ́ tá a yìí ṣe mọ̀ pé nǹkan kan ló ṣẹlẹ̀ láfilọ́rẹ̀ ewé tàyámù láfilọ́rẹ̀ ṣàlùwà ló níyẹ̀pẹ̀ kí ló ṣẹlẹ̀ kò sómi nǹkan kejì tó tún lè ṣẹlẹ̀ ó ní pé omi wà àmọ́ àjázìnà àníṣẹ̀máàlẹ̀ àjázìnà àníṣẹ̀máàlẹ̀ arómi lóòótọ́ àmọ́ kágara láti lílo omi yẹn Akagara, láti lè lo omi náà kí ni túnmọ̀ akágara ó lè jẹ́ páìsàn ṣe wá lákòjúwe ẹni tí náà jó nìsù tí náà ti wá bó gbogbo ara rẹ̀ ẹ̀dàkùn tó lè wẹjẹ́ náà bá ṣé ó lè kírun àmì ó lè ṣàlù àlá lè ṣàlù wá ní kó kírun ọ̀ràn no matter condition tí mùsùlùmí bá wà dandan ni kó kírun bó bá kàn ṣe rọ ọlọ́run ni yóò ṣe kí ó ti kágara láti lè lórí nìyẹn ó lè má jẹ́rú àìsàn ilé ó lè já àìsàn míì náà ó lè má já àìsàn ó lè jó tútù tó mú gán òtútù gidi ni o irú àwọn òtútù ní ìjọ tí rúrẹ́ ó múrú àwà ìlú òkè láwájọ́ náà lọ́dún léyá òtútù tààrà ó dàbí ìdájọ́ wa wẹ àlùwàlá oníyẹ̀pẹ̀ òtútù gidi ó lè jó tutù tótú bá mú ọ́ lè ní ẹ lọ gbómìta náà àfà omi ẹ mọ̀ gbómìta náà báyìí ẹ ń sọ kalẹ̀ lórí iná yóò sì mọ̀ tutù padà lẹ́sẹ̀kẹsẹ̀ nírú hálà bẹ́ẹ̀ ṣẹ̀rí ò fẹ́ nira fún ọ ọlọ́run dẹ̀ sọ fún ọlọ́run alukuran olúwa ni wà máa ja'alna alaykum fi dín min haraj olúwa ni ààfin nira kankan kan yín nínú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin náà mọ̀ fara nira yín so tá bá ti bára wa ní irú òtútù báyìí náà a ní ìdí láti lọ rí ara wa lè mọ̀ fomi lẹ̀ tí jẹ́ lẹ́jọ̀ mọ́ fomi lẹ̀ lọ rí ṣe tayamu fomi lẹ̀ lọ rí ṣe tayamu kódà ní kí islam rọrùn lé àwọn àfáwà gbé bá kò jáde wọ́n lẹ́ni tí ó mọ̀ kó tutù mú tó wá mọ̀ pé bóun bá dáràn jẹ́nàbà ohun onílé láǹfààní àti lè wẹ jẹnàbà ohun àtìyàwó rẹ̀ wá sùn súnà bá wùsẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n ní ìgbẹ́kọ́ kàn síra pé á àbá sì ní aṣe kìíní ìrìnlẹ̀ wẹ jẹnàbà a ní kó fi ìyàwó rẹ̀ lẹ́ni àdúgbò wọn ní ìrọ̀ ìsìláàmù ní ọlára sáwà rẹ̀ kọ̀dọ̀ rẹ̀

gbogbo tí ò bá wá lè wù ú ṣẹlẹ̀ ní gbogbo tá a kálẹ̀ tó bá ṣe pé àìrómi ló mú wa wẹjẹ náà bá àìrómi tá à ń wí ẹ̀dáfẹ́jà gbọ́yé ká kí délẹ̀ o kèé ṣe pé ìrànwá tí mọ́ṣáláṣí wa yìí nìsín omi àwa ti pọ́ǹpù omi kó wá ní àwọn òrómi ó bá bẹ̀rẹ̀ sí tàyámù àtọ́ra rẹ̀ nìyí òun irú tàyámù mùtán wíkọ́ òun tó fẹ́wọ́ tá ń bẹ lọ́dọ̀ ìyá tí ń ta omi lẹ́wọ̀n èyàn sì lè lọ lékejì bí kó béèrè pé ẹ̀dàpọ̀ ẹbùnmí ní ẹbùnmí lómi àìrómi tá ń wí ni pé kò sómi láwùjọ bí tó wà ọtún ti wá wá omi ìyẹn ní wíwá tó ṣe pẹ́lò mí ìgò lè lẹ́mìí kó wà tó bẹ́ẹ̀ èyí ó rìn èyí ó rìn èyí ó rìn lọ báyìí rìn lọ báyìí wá lọ bá gbá ah ó dàbí pé kò sí omi gbogbo àdúgbò yìí ẹnikáwá ní ìta ṣe nù tí a fi ṣe tàyámù níjọ́ tó mi bá ti dé ẹ̀yà mímú wa ti bàjẹ́ náà nù kí láàmọ́ ṣe tànàbùwà Muhammad sallallahu alaihi wasallam ló fi ní ojú yẹfẹ̀ yìí láà ojú ilẹ̀ dáwí tọ̀húrí ahadikum ìntẹ́ni kọ̀ọ̀kan nú yín lè gbìṣẹ́ mọ́ra ní o anábi ni wà lọ́wọ́ lámìyẹ́ jìdì máa àṣírọ̀ sí ní ó ní kódà bẹ́ẹ̀ bá rí onígbódìdí ọdún mẹ́wàá tàyámùm ó sì ń kọ̀tínú ó ní àmọ́ o fàyídà wọ́jọ́dẹ̀ máa ẹni tí ó rómi tó fi ṣe tàyámù níjọ́ tó bá ti rómi fàlìomi sẹlìmá abẹ́ṣẹ́rọ́ta kó yá lọ rí omi kanra ó sọ pé kálá ìrómi ló mú wa sí bá a bá ti rómi ká ní jẹ́nẹ́bà láfi tàyámù mú gbé kálọ̀rí wẹ ìwé jẹ́nẹ́bà padà kálá

tẹwàrà lù àlá oníyẹ̀pẹ̀ àlùalá olómi ati àti àlùwòdó ipò kan náà ni méjèèjì jọ wà agbára kan náà ni méjèèjì jọ ni pé ṣe bá ṣàlùwà kan bí ò bá so tó ṣàlùwà láni zúrì ó lè bí kí á sírì àbí ò lè bí kí á sírì bẹ́ẹ̀ náà ni tayamum béèyàn bá ṣe tóbi gara àti lè lómi bí á ó wá di pásìkò ní wásìlì tó kó tún sí lọ́lọ́ yìí kó máa lo tàyámùmù tó lò náà kó máa ṣe gínú kó máa lò lọ nǹkan kẹ́yẹ́ sì bá tàyámùmù jẹ́ àfi gbogbo tí mọ́ ń bàdọ̀ alájẹ́ nǹkan míì tí ó wá yàtọ̀ tó ta lóò fẹ́ yàtọ̀ díẹ̀ ó ní pé bàbá ti rómi tàyámùmù tá a fi ṣe gínú ó ti bàjẹ́ alọ̀rí fi omi kan ara omi táwa fi kan ara yìí ká ní jẹ́nàbà lágbáràn òun náà láfi rọ́pò jẹ́nàbà òun náà láfi rọ́pò mọ́lá

ẹ̀rí pé náà àdífi àfáwà àmàdì yásir ẹ̀kan ló gbé wa ó tún ní dọ́rùbátán ó tún yàn pọ̀ríwáyà kan gbé dọ̀rùbátán ìwá pọ̀ríwáyà yóò lálàáfíà tó ní dọ́rùbá ní dọ́rùbá wa ṣe wọ́n yà pani lórí yàn bẹ́ẹ̀ náà àwọn míì táwọn fòkó àwọn kọ̀ọ̀kan náà máa ń sọ yìí pé ọwọ́ méjèèjì ò gbọ́dọ̀ yẹ kò sẹ́rìí mu ọwọ́ méjèèjì kalẹ̀ báyìí ó lè yọ ó lè separate ẹ̀ kò sí tó lẹ́ẹ̀ gbọ́dọ̀ separate ẹ̀ kò lẹ́rìí bàbá sì wà Al-Qur'an ìbàdá Al-Qur'an sọ̀rọ̀ tàyà múmù fún wa kò sọ iye ìbàtá ìfọwọ́ kanlẹ̀ olùgbọ́rọ̀ náà yí báyìí ọlọ́mọṣà fún wa ní àgbọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kọ́ lọ́mọṣà jẹ́ kí ó rí ẹ̀rọ kọ̀ọ̀kan tọ́yì àdífẹ́lẹ̀ kẹta. عن لم يعطهن أحد من الأنبياء قبلي جابر بن عبد الله الصحابي الجليل ألا ما شابه يونس جابر أتبابا ألا ندوى محمد صلى الله عليه وسلم موسى النور ورقي أعطيت خمسا abẹ́ fi bítà ya mú mú ṣe wá jẹ́nuwàlì ó mọ̀ yìí ń labẹ́ fi nílẹ̀ ẹ má gbàgbé ta ti mọ̀ ṣẹmọ̀ pé in tó bítà ya mú àti sọ in tí àwọn èèyàn kórìíra ń jọ náà ni àmọ́ kí ló padà dì tó padà di orí kí ní ó máa ṣẹlẹ̀ tá tó lè wẹ́ tàyámùm àtiṣọ́ bóò láti wẹ́ àtiṣọ́ ipò wà ní tàyámùm wà nínú àlèhùmọ̀ yìí ipò ní tàyámùm wà nínú mara nínú àlèhùmọ̀ yìí ó wà ní kò tó ga Ọlá ànábì sallallahu alaihi wasallam sọ ní ọ̀rọ̀ rẹ̀ pé ọlá ànábì ni wọ́n fún mi ní nǹkan márùn kan. Nǹkan mélòó? Nǹkan márùn kan bẹ tọ́lọ́wọ́ bá fún mi. Kábìlì, lam yu'ta ahadun minal anbiya kábìlì. Ó ní nǹkan márùn tó fún mi yìí, ọlọ́wọ́ nínú àwọn ànábì ọlọ́run tó ṣẹwàá látà nábì tọ́rọ̀ wọn bá dà yìí ọlá ní padà sàn lórí àwa yìí náà tajálì umar rẹ̀ àwa náà padà jẹ́ ọlá wọn a padà jẹ́ ọlá tó ṣe pé àwa àlùmọ̀ nábì ọlá kan ń bẹ tọ́lọ́wọ́n ọba dá ọ̀gá wa táwa náà wá jẹ tí yóò dá àwọn àlùmọ̀ àwọn ànábì ọlọ́run tó lọ ṣáájú wa kí làwọn kan náà. nùsírùtù bí rúùbí masíra tàṣà anábì nínú àkọ́kọ́ tọ́lọ́wọ́n ọba fún mi ni pé bọ́rọ̀ ọba dogun láàrin èmi àti àwọn ọ̀tá ó wá di ó yá ó ti dogun ó ti dogun ó ti dogun anábì ní bọ́rọ̀ ọba dogun tán bẹ́ẹ̀ ó dídí ìrìn oṣù kan ìyẹn ni pé yóò kú oṣù kan táwọn ọ̀tá ó rìn débi tèmi ànábì wá wá ẹ̀rù ó sì túnmọ̀ bà wọ́n tọ́bá ń wá ìjayà anábì ẹgbẹ́ ní gíní anábì ẹgbẹ́ ní ìjayà àwọn ọ̀tá anábì àwọn náà náà ń ṣígun bọ̀ wá bá o tẹ́ríká ní ìrìn tó á dẹ́rìn ní pọ̀ tán bá ti wá kú pé á ah, àbẹ̀bí tí Muhammad wà ẹ̀rọ ti máa bá àwọn ìhìn sí ìgbàfẹ́ lọ kú wáyé sí ìgbàfẹ́ lọ dáhùn wáyé tí ọlọ́run ti ọkọ́ dàbẹ̀rù sí wọn lágbára àṣekí bẹ̀rù ó mọ bẹ lẹ́mìí èèyàn sí èèyàn àṣeyàn gan àpẹẹrẹ pé èèyàn ti wà defeated ni àmọ́ àwọn àfáà yan kìíní kan rò wọ́n ní tó ń ti bọ́lọ̀wọ́ bá ti ṣe lé ìfà nìyànjú kò túmọ̀ sí káwọn kètèrí wá mọ́ lójú ogun wọ́n wá mọ́ ń di dèrè báyìí kọ́ o pé kódà ojú ogun míì mọ́ ń le ìmí ìgánmọ̀ ń yíwọ́ ẹlọ́wọ́ gọ́júwàtò Uhud ogun ní yíwọ́ tán ogun ní yíwọ́ tán ó sì lè tó ń ti bẹ́ ìbẹ̀rù tí ànábì wí ó sì ti wà lẹ́nà àkèfèrí kan tó dé àwọn àlùfáà tó wá mú kí nìkan wá pé èé ti pé pé oṣù kan lànábì já ẹwọ́n nítorí pé gbogbo ogun tá ànábì já ó pẹ́ tọ́ì anábì ní nǹkan àkọ́kọ́ nù ọlọ́run ọba èmi nìkan ló fún kò fáwọn anábì tí wọ́n ṣíwájú mi àwọn ọ̀tá ò mọ̀ bẹ̀rù mi ni tọ́ba láwọn fẹ́ dájú ogun kọ́nu kí a mọ̀ pé dì àṣẹ́kùbọ̀ kínní ní fi ìgbẹ́lẹ̀ àwọn ọ̀tá Islam wọ́n bẹ̀rù àwa mùsùlùmí bí nǹkan rí ní ó jẹ́ pé ẹ̀mí wọ́n balẹ̀ ẹ̀wù tádùgbò kan bá wà tí gbogbo àwọn ẹlẹ́sìn kálukú ti kọ́lé ìjọsìn rẹ̀ kí mọ́ṣáláṣí mọ́ jùlẹ̀ ẹ̀yẹ lọ tó bá ilé fẹ́ wù bẹ́ẹ̀ ẹ̀rú mọ̀ bà wọn ẹ̀ àwọn kìíní ẹ̀rù kó má ju mọ́ṣáláṣí ọ̀hún kó mọ́ gbọ́mọ̀ ìyẹ̀rẹ̀ sí náà káàkùn mọ́ṣáláṣí wà ìsúmẹ́wàá ẹ̀rẹ̀dà bá kí mọ́ṣáláṣí ìsúmẹ́wàá àti ó kéré jù ó yẹ kó sì gbàyàn 20 àbíyàn 30 ayé ẹ̀kọ́ èèyàn nu mọ́ṣáláṣí òní gbìyàn 30 lọ náà jẹ̀mọ́ ẹ̀rú ó sì mọ̀ bà wọn ẹ̀ àwọn mùsùlùmí yàn ti rí ìkan kóra wọn jọ torí pé agbára ń bẹ́ ń bi àkójọ mùsùlùmí bọ́ọ̀ bá ṣe wo kékeré mọ̀ làwọn náà ò ṣe dúró lórí ọ̀rọ̀ wa làwọn náà ṣe ń ronú lójoojúmọ́ náà bí gbé wa kó ológun ayé ọ̀dà ayé ọ̀fẹ́ ó ti di àlùbẹ́sùn fíkìrì ogun kan bá ròrí wájà èrò orí wa tó wọ́n ń bájà ní dáwà láàrin láàrin àwọn mùsùlùmí lónìí báyìí wọ́n ti spread àwọn oríṣiríṣi sáàrin wa kálukú ara kálukú náà wà balẹ̀ àfáàní aláwà ìyá àkù ọlọ́mọṣẹ́ àlàwà ọ̀ anábì ní ìkẹ́ lẹ́ẹ̀kejì tọ́lọ́wọ́ ọba ṣe fún mi tí ó ṣe báwọn ànábì ọlọ́run tó lọ ní pé wàjú ìlà ti lial ard bórí ilẹ̀ ti fẹjú tó yìí anywhere lórí ilẹ̀ masjidan wọ́n ṣe bẹ́ẹ̀ mi ní mọ́sálásí mo ti lè kírun ṣẹ́ṣì láwọn ànábì ọlọ́run tán ti lọ láwọn yẹ̀húdí àtàwọn nàṣọ́rọ́ wọ́n gbọ́dọ̀ sí lọ́run láàyè kan àfi ibi tó bá jẹ́ lé ìjọsìn wọn káláwọn àwọn oníbíyà báwọn bá jẹ́ nú àwọn bíyà wọn gbọ́dọ̀ sí lọ́n àwọn mùsùlùmí kódà èyàn kan lọ èyàn jẹ́ nínú new site àbí site kan wà sí mọ́sálásí níbi ọwà náà kàn tẹ́ǹkan kan kódà bá tún rí nǹkan tẹ́ orí ilẹ̀ ẹlẹ̀ lásán lórí yẹ̀pẹ̀ máa ṣe kí ni lọ máa kí lọ lórí yẹ̀pẹ̀ àyàfà àwọn àti ibi àwọn ibi tàbá sọ̀rọ̀ kún mímọ́ àmọ́ insha Allah bàbá bá láyé débẹ̀ mú tíra insha Allah àmọ̀ ṣàlàyé yóò ní ìfọ̀síwẹ́wẹ́ àdábìlára bàbá kan náà wọ́n tọ́wúrọ̀ olórí ilẹ̀ ilẹ̀ yẹ tí wọ́n wò yẹpẹ̀ yìí wọ́n tún wá ṣe ní tèmi lè máa fi ṣe mọ́ra a jẹ́ pé àṣálù àlò oníyẹpẹ̀ tá à bá bá àbá rómi a lè Àdájú wa ní sọ̀rọ̀ ẹbá ti wá ní báyìí, anybody inú àlúmọ̀ mi o. Tásìkò òun bá ilé ti dé bá. Ànábì ní kó máa kírun lọ, máa wùlẹ̀ lọ́n sọ mi pé àbọ́n sọ kìíní kan àbẹ́ ọ̀rọ̀ lọ́wọ́rọ̀ dé mọ́ṣáláṣí. Máa kírun lọ, ibikíbi kírun bá ti bá ọ, máa ó ní ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́wọ́ ọba ṣe fún mi si ò sí fáwọn to ọlọ́run tó síwájú mi ó ní pé gbó taa ba lọ sójú ogun tá dé ń tá a lójú ogun ẹ̀tọ́ náà ṣe fèmí àtàlẹ́ ó mọ̀ tèmi ẹni pé tán lọ sójú ogun ọgbọ́ ìwọ̀n tájagun wọ́n wá kó nǹkan wọ̀ èrè ogun ń wà àwọn jihad wọ́n jagun àmọ́ táwọn bá kó ẹrù bọ̀ lójú àṣẹ ọlọ́run lórí wọn ni pé gbogbo jẹ́ kóbọ̀ lójú ogun ewu ọ ní kẹ́nìkan kó mú mẹ́ ẹ máa kójọ ó máa kójọ ó máa kójọ tọ́ kán lè wá mọ̀ kẹ́nìkan kan èyí ìjì mẹ́ iná kan wà ṣẹyọ láti sánmọ̀ iná ni ó mọ̀ bọ̀ iná ni ó wà bá gbogbo tán kóbọ̀ lójú ogun yìí bí yóò sì jóná yóò sì jóná lẹ̀ bọ́bá wá lọ sójú ogun tó bá dé tí kálukú kó tó kó bọ̀ lójú ogun ẹni ó kó aṣọ ẹni ó kó góòlù ẹni ó kó rà gbogbo tó bá kó fẹ́ da gbogbo ẹlẹ́gbì wọ́n máa retí bí náà ni ó yọ bí náà ni ò bá tí yọ ó ti mọ̀ fura síra wọn bí náà ò bá tí yọ wọ́n máa ṣe kí ni jọmọ́ wọ́n máa fura rẹ̀ á ṣe lè ṣe pé ọ̀tí kò lọ́wọ́ rẹ̀ àmọ́ tí kò tèmi lẹ̀ táwa ní èkó tiẹ̀ lẹ̀ ta ni nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ ó yẹ mọ́ wúra yín bí kódà kó bá kú píìnì lásán bẹ́ẹ̀ ni ní bá tó ju píìnì nílẹ̀ iná ló sì mọ̀ bọ̀ láti sánmọ̀

ó ní pé kásìpẹ̀ kásì kí ni kásìpẹ̀ kásìpẹ̀ ni pé kásìpẹ̀ àwọn mùsùlùmí àwọn èèyàn anábíwá muhammadu kí ní kan ní àṣàfá àtúlù ẹ̀dùnmọ́ ẹ̀dùnká pé ní àṣàfá àtúlù kúbúrọ́ bọ́lọ̀ bá gbé wa dìde òun ó sọ̀kalẹ̀ sí dédé àtàrí wa báyìí ìdààmú wa pọ̀ àmọ́ lọ́rí báwọn ànábí ọlọ́run ẹbá wa bẹ́lọ́run ẹbá wa bẹ́lọ́run ó tú wa lẹ̀ ẹbá wa bẹ́lọ́run ẹbá kálukú wọn mọ̀ mẹ́sìlì wa adam tó mẹ́sílì wá eh, north tó mẹ́sílì wá ibrahim tó mẹ́sílì wá eh, musa tó mẹ́sílì wá isa tó mẹ́sílì wá anábì nìkan ní ìwà ń dẹ̀lẹ̀ ìwà lọ sí ìgbà lára sí ọlọ́run ìwà forí kan lẹ́mẹ́ tẹwàrà anábì tó lọ náà àwọn ìmọ̀ kan tá anábì ló mọ̀ kó tó kú láyé ibi tó ti mọ bíbá nù nípa àwọn àsùnmọ́ ọlọ́run àwọn ọkọ̀ ọlọ́run ọba kan bẹ anábì gan ò mọ́ tó fi kú láyé

irú bínú nì nínú owó rí yíwo pé àìní ò tó bẹ́ẹ̀ lọ́wájú rẹ o èmi tó kéré àwọn tó náà mi sí ń gbà tó ṣe tà tí wọ́n lè tẹ̀gbọ́ mo ní ó pa ogun wọn ìbínú ni mú sáórí pé à èmi ò tó bẹ́ẹ̀ lọ́wájú rẹ o èmi tó kéré tí mo ti ń ládàá àwọn èméjì kan mo rọ́kùnrin kan gbáyà mo ra ń gbáyà ẹ̀mí rẹ̀ sì bọ́ ó kọjá ní ìbínú ni ní ìsá táráyé pè ní jésù ó rí ní ó ní ẹ́ èmi ò lè wojú rẹ o èmi táwọn èèyàn ti pè mí lẹ́gbẹ́ rẹ̀ kábó kúrò láyé tí mi níwà lọ́rọ̀ ibá lọ́jọ́ tèmi alẹ́gbà Muhammad nìkan ni ó ní ẹjì lọ́rọ̀ ibá òun náà tó wá lọ náà ìmọ̀ tí ó lò kò sí lára rẹ̀ yóò kàn foríkẹlẹ̀ orí ìforíkẹlẹ̀ lànàbí ó wà láti máa wá fún ní ilẹ̀ ámú àwọn orúkọ ọlọ́run tí ó máa lò tọ́lọ́wọ́ sì fi mo gbọ́ ó yá ìfà àṣàkóyá máa sí ìdè Muhammad wásán tó ọ̀tọ̀ máa bèèrè ká fún ọ wáṣfà tó ṣáfà máa ṣìpẹ̀ àwọn èèyàn á sì gba ìṣìpẹ̀ rẹ̀ arábìnrin wọn fẹ́ nìkan kan náà wà nínú ọ̀rọ̀ èmi nìkan ni wọn. ó ní nàbí yíyú bá ilá kọ́ yìí kọ́ọ̀sà gbogbo àwọn ànábì ọlọ́run ó ní àmọ́ngbà tí wọ́n gbé mi dìde gbogbo ayé ni wọ́n rìn mi Muhammad gbogbo ayé ni wọ́n ṣe kí ni ni wọ́n rìn mi Muhammad sallallahu alaihi wa sallam gbogbo èèyàn lànàbí òjìṣẹ́ fún àwọn tí wọ́n ṣe bá nàbí àwọn àlfà wa mú ẹmọ̀ pé tó kàn wá nùgbò

wọ́n ní ibi tí láìfi mọ́ ń wà ní pé àníyàn wo lèyàn fi ń sọ ẹni bá ń sọ àwọn orin bá ṣe fún bóyá ń torí ìdí pé ó fẹ́ kẹ́lò mí rẹ̀ kọkàn kọ́ mbẹ̀ àbí ń torí ìdí pé àwọn ẹnìkan fẹ́ mọ yìí kankan kó wà pé àìrọ̀ ìlú báyìí àbó kó máa sọ́ǹsọ̀ fáàrí Ah, bá tí wà yìí ah, èyí táwà yìí bá tẹ́ẹ̀tì nílùú yìí àkùsẹ́ ah, tó tún lè tẹ́mọ̀ a ní owó débẹ̀ ní àfáàrínú àmọ́sẹ̀rí tó dáa ni pé kódà bá ní èèyàn bá jáníyàn tó dáa báyìí náà mọ́jẹ́ ó mọ jáde lẹ́nu rẹ púpọ̀ ìní mo ṣe báyìí ìní mo jẹ báyìí torí tí ó fi di fáàrí ọ̀nímọ̀ anábì tó ń sọ yà yìí kò pọ́nù ṣe jẹ́ ànábì sallallahu alaihi wasallam bákan náà wá ní pé ẹmọ̀ pé gbà tí ó bẹ̀rẹ̀ ó ní òtítú kọ́msán kọ́msán tó wù yìí gẹ́gẹ́ pó mọ ní kọ́msù àìmọye nǹkan ọlọ́wọ́ bá ti bá nàbí tí ó bá wà nàbí ọlọ́run tó síwájú ẹ̀ tí ó fẹ́ nìkan kan ní àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́wọ́ bá pàn nàbí wa Muhammad lè gbé bẹ̀rẹ̀ ìgún sánmà lọ tá nàbí ìgún sánmà lọ ẹ̀sà nígbà nàbí wa Muhammad ó tún wá ṣe ìmáàmù fún gbogbo àwọn nàbí ọlọ́run tó kù àkọ́kọ́ ni àlè ìsìrọ́ọ̀kù ìrìn tòun tá a gbé rìn láti الحرام المسجد الأقصى láti almasjid alharam ìdí almasjidu al'aqsa ìrìn orun ni rankumi tó wá gbé special made ni jìbìrìlù ló gbé wá rankumi ni wọ́n ní gbéṣẹ́ rẹ̀ kan báyìí bó bá ilé wú ọkán ìnába yẹ́kùtù kọ́tùwá haìsùn táhà bá sọ̀rọ̀ ìgbéṣẹ́ kan tí ó bá gbé báyìí tó bá ìwú ọkán ibi tójú rẹ̀ bá pẹ́ sí ibẹ̀ nìgbéṣẹ́ yọ̀kan dèé náà pé ẹnu ọ̀nà ọ̀nà wà yìí pé ń bá bẹ́ gbé gbèsè láti ibi sílẹ̀ àlèkà ìgbésẹ̀ 20 àbí bọ̀rà kúmítà ń wí tó bá wù ọkọ̀ báyìí ká ní Ìbàdàn láti irú yàyí Ìbàdàn lójú rẹ̀ wá pé sí ìgbésẹ̀ rẹ̀ kan Ìbàdàn ní òde annabi nìkan ló burú ẹ̀ ó wá dé nínú táṣí bá nábi tó ipò nìkan ló ní jẹ́nìkan nílú ẹ̀ bá nábi bá ń bẹ ìbámọ́sọ kí nìkan bíyà kan bá ṣe kí nìkan wọ́n ni so lójú ní ìpàkọ́ ayé ẹ̀kọ́ ó ní sọ lójú mo wà láàánábi lójú ń pàkọ́ bí bá ti ń bẹ lórí ìrun gbogbo tó bá ń ṣẹlẹ̀ lẹ́yìn nínú àlèúmọ̀ ní àárẹ̀ àwọn mùsùlùmí tó sáfú gbogbo ẹ̀ lánàbì máa rí kékeré báyìí sallallahu alaihi wasallam adá ànábì lọ́lá àwọn àfáàgbà alhafiz ibn hajar al-asqalani alayhi rahmatullah nígbà àwọn ma ka àwọn khasa'is láwọn tí ó gbà nẹ́bì nìkan láti rú ẹ̀fúta àti mẹ́lò mi wọ́n ka nǹkan bí sábà àti àṣà bí 17 ìgbà àwọn àfáà ní ó kàánù lọ bí 15 15 60 tẹ́lò mí kádùn àwọn àfáà nínú tó ṣe pé ànẹ́bì nìkan láti kí ní ìdánulá sallallahu alayhi wa sallam ọlọ́ba àṣekí àti gẹ̀fà nẹ́rù ọlọ́ba àṣekí àti gẹ̀fà nẹ́rù ọlọ́ba àṣekí àti so oríire táwà wá ṣe ni pé àṣẹ tàyámọ́mù àlùwalẹ̀ níyẹ̀pẹ̀ tí a ń ṣe yìí àṣọ́lọ́wọ́n ọba fi dé mi àti náà lọ́lá ni àtàwọn àlèúmọ̀ tán wá lẹ́yìn àwọn ànábì ọlọ́run tó kù àti wọn nínú ẹ̀ ló bí ẹ́sìkẹ́ bá bá jálìkì àmọ̀ náà ọ̀gá làwa mùsùlùmí ó padà máa jẹ́ fún gbogbo àwọn ànábì ọlọ́run ah sorry sorry fún gbogbo àwọn àlèúmọ̀ tó wá lẹ́yìn àwọn ànábì ọ̀rọ̀ a lè jọ́gà fún ànábì kankan wa Muhammad ni ó mọ jọ́gà fún gbogbo àwọn ànábì ọlọ́ àwọn sàábí ànábì Muhammad ó mọ jọ́gà fún àwọn sàábí gbogbo àwọn ànábì ọlọ́ àwa àlìúmọ̀ ànábì Muhammad wá fún àwọn àlìúmọ̀ gbogbo àwọn ànábì ọlọ́ àti àwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbẹ́ni alqiyama àádùú báyìí náà torí ọjọ́ ti lọ púpọ̀ tó bá ń di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ insha Allah àwọn tíra tá a fi ń kẹ́kọ̀ọ́ yìí ó rà bí kò fẹ́ pé mọ́ tí a bá tó láwọn tí wọ́n bá lè ṣiṣẹ́ ọlọ́run kára bí ẹ̀kọ́ kí gbogbo wa máa ní lọ́wọ́ àwọn ìjòkó báyìí ìjókòó bí ìgbà tá à ń wà nínú kíláàsì ni tá a gbọ́dọ̀ máa ní àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tá a máa rí jù ní ọlọ́mọṣà fún alágbọ̀yẹ rẹ̀ kó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́mọṣà Ah. Ah, ìbéèrè tí wọ́n béèrè ni pé aláwọn gbọ́tẹ́ nìkan sọ pé <clears throat> pé ẹni tí ó bá wà ní situation kan kò wá rómi tó lè mú kó lè mú ọtí àwọn á ní ẹnìkan náà wà ní àtúbá tí wá jẹ́ bẹ́ẹ̀ ajásíké tó bá tún nídìí owó náà tí ò bá rí owó ó lè lọ yá owó èlé ó lè lọ yá kí ní owó èlé yá àwọn ọgbọ́ bẹ́ẹ̀ ọlọ́mọ́sáṣánú wa ọ̀rọ̀ àkọ́kọ́ tọ́kọ́kọ́ sọ náà kò kọ́kọ́ rí ìdíjòkó náà àìrí ìdíjòkó rẹ̀ náà ló pakọ́rọ̀ ẹlẹ́kejì náà má rí ìdíjòkó ẹni tí kò rómi kò lè mú ọtí ó lè ṣe kí ni kò lè mú ọtí èyí táwọn àlùfáà ń ṣàlàyé òun lẹni tó ṣe pé wà ní situation kan pé èyí tó lè rescue ẹ̀ nígbà yẹn ó ní kó mu omi àbí kó mu nǹkan liquid bóyá nǹkan ha lọ́rùn ni o bóyá nǹkan kan ṣe ni o ó ti wá ní pàápàá ẹmọ bí tí wọ́n ń sàwòyàn gbà mí so àwárí pé ah, bàbá rẹ̀ lè fomi sí ní ẹnu awáwọ́ omi ààrí gbogbo àrádìbẹ̀yẹn kò sí milk kò sí nǹkan tó jọ mọ́ liquid in tá a wá rí wọ́n wá lómi gọ́tà olómi kí ni o tẹ́gbẹ́yìn wọ́n kó bá láàfíà rẹ̀ àbíkò ní kó bá láàfíà rẹ̀ ẹfún òmú gbà ní toró ti wà ní pọ́ìntì pé ẹ̀mí rẹ̀ lẹ́ṣe kínú òfẹ́ bọ̀ tóun tó wá gba omi gọ́tà mi láàyè náà ló wá gba láàyè pé káwá lọ́tí náà lọ́wọ́ yín bà ní táìmù náà ẹṣẹ́ kí ẹfún lọ́tí mi náà kì í ṣe pé ìtàn sọ ò ní pé wá wọ́ mi kò rí ẹ̀rọ amọ́tiwá mi sáré mu àà àà ìbọn gbẹ̀ níbi ọmọ bára dánà ní wáyé tó tó rọrùn bẹ̀. amẹ́kálíkì ní ìmí ti fẹ́ dépò ẹ̀mí ti fẹ́ bọ́ pé àkàn aníláwọ́ ó yàbẹ̀ mú kankan so ibi tán wá wà omi pọ̀ kò sómi tò sí ibẹ̀ kò sómi kò sómi pé ọta kò sómi pé bú ọta pé àìgbẹ̀dẹ̀ àwọn ẹ̀kan tó mú tí lọ́wọ́ ní wọ́n wà ń bẹ̀ àwọn kan dé wọ́n kan rọ́ lọ sí mu ní à ah, yóò mọ̀ mú náà gan kò ní ṣẹ́kí ìjọmọ́ kò ní mọ̀ kọ́ tí náà fóòmù torí pé kò ní wà conscious adì ní kọ́rídà tó bèèrè sulfik wọ́n ní ad-darurat tubihu al-mahdurat wọ́n ní àwọn làlúrí ó máa ń sọ tó bá jẹ́ wọ̀dí ẹ̀tọ́ bi qadariha aw bi qadriha ní ìdínà àrífẹ́ làrúyọ̀ òun náà bó bá ti mọ náà láti ṣe mọ ìyíò ní pé kárí bó ti ṣe ọ̀pọ̀ ní ṣeun náà kárí gẹ̀ẹ́kan náà ló nídìí jẹ́ bá ló omi gọ́tà lẹ́wà rí kò gbọ́dọ̀ mú ju gẹ̀ẹ́kan náà lọ ọtí náà lẹ́wà rí kò gbọ́dọ̀ mú ju gẹ̀ẹ́kan náà lọ pẹ̀lẹ́ pé yóò wá di pé wà mú tán arẹ́ oṣù abalẹ̀ wà ní ah, ẹ̀jẹ̀ tó wá tọ́pù ẹ̀ àtọ́pù ẹ̀ bó mọ́ tọ́pù ẹ̀ الضرورات تبيح المحظورات والضرورات تقدر بقدرها ọlọ́mọdé àfún wa ní àgbọ̀yẹ̀ tọ ẹni tó wá níbi owó tàwà ní kó lọ rí gbówó rìgbà ní àmúṣẹ́ tí ò bá rówó ń gbà yóò kìrì ẹlòmìnà ní àà yóò ronú ìrònú kọ́ ní dáhùn yìí físíkà ikú ìyàwó kankan ò lè sọ nǹkan nìdẹ̀rọ̀ ìdí nìyẹn kò sí ọ̀nà kan tó lè mú yàn sọ pé òun fẹ́ lọ lè yáwó èlé mọ́ yáwó èlé àwọn àlùfáà máa ń gbé àwọn nǹkan míì wá pé àyè rówó yá àyè oríkọ́dù ṣe bí alákòjú ó ti di pé ọmọ nídìí operation ọmọ tó nídìí operation yìí owó lọ́nìkà lọ́wọ́ wá sí sí má bá rówó kàn ní wọ́n ní ṣe a ti wá dàmú dàmú àrówó yá àríkankan ṣe onírìbá ló wá dó pé èmi lè yá wà máa o ayínú àwọn àlùfáà tí wọ́n máa ń sọ̀rọ̀ hálà báyìí àmọ́ mo nídìí owó ẹ̀ mo kàn mọ́ tajà ẹ̀ ẹjẹ́ mú lọ dáadáa ṣé ẹ̀yin náà rí kí níkan ṣe àbá ọlọ́mọdé àṣàpapọ̀ wájú ọlọ́wọ́ ọlọ́wọ́ ìṣọ́ra ọ̀pọ̀ àárín ìjẹtara ìtàyà mú ìta lè fi ṣe sọ́lá àti kí òun náà ní ìrúnà ló wà fún àti ní gbogbo ṣẹ́ta ló àlábáṣì bẹ́ẹ̀rẹ̀ àlèfò jẹ́nàbà àti sọ́lẹ̀ tẹnu ọ̀rọ̀ bẹ́yàn bá ti ya sóṣẹ́ ìpé só ti bà lọ́lá jẹ́ ayé ẹ̀bọ̀ iṣó náà ba alùalù níyẹ̀pẹ̀ jẹ́ alọ́rí tún ìmí ìṣe bẹ́ẹ̀ ìṣe tún ṣe náà níbẹ̀ ṣe lákọ́kọ́ ẹ̀fọ́ méjèèjì bá ìfẹ́lẹ̀ léwu ẹ̀fẹ́ ká ní òkúta bá mẹ́lẹ̀ ẹ̀bí pa ojú ẹni wẹ̀ jẹ́nẹ́bà lọ́wọ́ tó wáyé aṣọ wọn ní ṣe yóò tún ìwẹ̀wẹ̀ nǹkan kan ò kí ń ba ìwẹ̀ jẹ́ àlùalá ni nǹkan lè bàjẹ́ sọ àlùalá ní jẹ́nẹ́bà nìkan làátún ṣe àní tún ìwẹ̀ ẹni tí wẹ̀ jẹ́nẹ́bà lọ́wọ́ ó wá só àbí wẹ̀ jẹ́nẹ́bà lọ́wọ́ ìtọ́wàgbọ̀n tó wá tọ̀ ìjẹ́nàbò ní kò sí nínú tíra ẹ̀ nígbà mùtìlátù lùgúsùlùmí mùtìlátù alìgúsùlùmí tíra fọ́kọ̀ha ìjẹ́ bá ní kíni nàwákìdùl wùdú kò sí nàwákìdùl gúsù albayanu wà rẹ̀ tọ́yì nàwákìdùl wùdú ní ti mọ́ bá lọ alájẹ́ but kò sí abẹ́ ìjìbá nàwákìdùl gúsù fatwa sẹ́yìn okay a ti ṣàlàyé lẹ́ẹ̀kan èyí tó nílẹ̀ ní pé ojú la kọ́kọ́ pa síwájú ká tó pa ọ̀wọ̀ tara padà sínú alukur'an famusahu bi wujuhikum alukur'an fi bẹ̀rẹ̀ ojú ló fi bẹ̀rẹ̀ lẹ́nu àbíkì àmà tó dẹ̀ kọ́kọ́ gbé ọwọ́ wá a ti ṣàlàyé rẹ̀ ìpè wáwùn àfi tó a ní kàwọn yìí tàyàmù for more than one solar sáré bí tàyàmù fi kí ìmọ̀ ẹ̀yọ̀kan lọ ajíṣọ́ kọjá ní ọ̀rọ̀ a lè fi kírun márùn-ún gan lópin ìgbà tí ó bá ti kírun tí ó bá ti bàjẹ́ táàdẹ̀ tí ì rí omi àmọ́ bàbá ilé tí rómi tàyàmù ó ti bàjẹ́ àmà yóò a na ǹjẹ́ yà lè lo ara ògiri kó ṣe tàyà mọ̀ bí ẹni tí ń bẹ lórí ààrẹ sọ́hì àwọn àlùfáà ma ń àwọn wa ma ń mú àwọn ọ̀rọ̀ kan wá lórí ẹ̀ wọ́n ní sógiri yẹn ní gùbà ẹni pé sóṣì ní in tí ó dàbí ewu àwọn mìíràn ní wọ́n gbé ṣáàrùtù kalẹ̀ fún gbùbá pé kò lẹ́rì wájú àrùtù náà sọ wọ́n ní kòkò ṣógiri ìhún ṣe nǹkan tí wọ́n ti rẹ́ tí wọ́n ti amín paint tí wọ́n ti kùn ní ọ̀dà tó gbọ́ àwọn nǹkan tí àwọn àlfáà tí wọ́n mọ̀ wí ẹ̀rù àmọ́ ìta fi mọ wọnú àwọn in wa bú yẹ̀pẹ̀ wà sínú abọ́ kan táti wá sí sínú tẹ̀yàmù ọláwà abẹ́rẹ́ ọ̀rọ̀ sùpáàlù adébùsọ̀rọ̀ alìlò òkúta wájú àrùn ojúlẹ̀ òkúta wájú òkúta àpáta granite gravu gbogbo tó bá ẹpọ̀ orí ilẹ̀ sáà ló wà gbogbo ẹ̀ lálẹ́ ṣe kí gbogbo ẹ̀ lálẹ́ amikil ah, evidence tó wà fún eh, tabankinu salatu janaza ah, ẹ̀rí tó wà ní pé kọ́ṣọ́ salatu sandabuwa muhammad ká ṣe suratul fatiha tabawa ṣe tán ká dẹ̀ ṣe àdúwà fún òkú ìyẹn ni pé ẹ̀rẹ́ eh, àwọn ẹmọ́ ń pè a ma ní eh, tẹ̀bíra alákọ̀ọ́kọ́ káfíkà fatiha sọ ẹgbẹ́ ọlẹ́kejì kábi ṣe sọ́láti ibrahimiya ẹlẹ́kẹta kábi ṣàdúrà fún òkú ẹlẹ́kẹrin kábi ṣàdúrà fún ara wa àti gbogbo mùsùlùmí kò sẹ́ẹ̀dì tó pè máa bọ̀dá àwọn àbáàdì bí ajítáwò yẹn ti ní pé bí á ń torí pé àwọn àdúrà yẹn a rí mẹ́ pé Allahumma ẹgbẹ́fẹ́ lè hayyina wa mayyitina ayẹ́kọ̀ọ́ ìwé alẹ́rú ìyá lọ pé a ṣàdúrà fún ara wa náà wà sọ́hí ní pé àwọn sí àwọn àdúrà tó wá tà nẹ́bí ni sí fúnfún kò náà ló dá àdùkáwí so àti tẹ̀gbìrẹ̀ lẹ́kẹta o àti tẹ̀gbìrẹ̀ lẹ́kẹrin òkú náà láàmọ́ fi ṣe àdúrà fún so àwọn ẹ̀rí tó wá gbé wá bá ti mọ kírun sí òkú lára àdísà tó láì ibn Umar ibn Khattab radiyallahu anhu wà lórí ẹ̀rẹ́ pípé àákà suratul Fatiha àkódò mọ́ mọ́ ìjọ kan ó wá kà sókè àwọn ìwá tàlẹ́jẹ̀ pé kí ló lé tó bí ká Suratul Fatiha sókè oníbẹ̀rẹ̀ onílẹ̀ta alamu annaha sunna onítorí tẹ́lé bá mọ̀ pé sunna annabuwa muhammadu sallallahu alaihi wasallam onítorí ẹ̀lú sí ká sókè so a sahih oní pé ìlànà tí ó fi wá náà ẹnìkan ní ìjẹ́ ìrànlẹ́ ká imam dẹ̀ẹ́ntẹ́ tí ó bá dẹ̀ ní tí ó bá kàṣọ láti Ibrahimiya kò nírùn ẹni tí ó bá kàṣọ láti Ibrahimiya à kìí ṣe pé kò nírùn but àwọn míì gbà náà fà pín àwọn àdìbá ti sọ́lá nínú ọ̀ràn yàrún ó ti gbé nǹkan kan jù sílẹ̀ nínú ọ̀ràn yàrún ó ti gbé nǹkan kan jù sílẹ̀ ó sì máa ṣe àkóbá aládà rẹ̀ ó máa ṣe àkóbá aládà ìrùn rẹ̀ ló fi jẹ́ sọ́gbà wa ń kírun táyé mọ́ kàṣọ láti Ibrahimiya níbi àtàyà ẹgbẹ́ ìkejì tàtàyà talákọ̀ọ́kọ́ àwọn àlùfáàfà mara wọn lẹ́nu àwọn míì ní súnà ni àwọn míì gan ní kò tiẹ̀ ní ìdìgbẹ́ bàtàyà lẹ́ẹ̀kejì ọ̀ràn yẹn ní ká ṣe sọ̀láàtú Ibrahimiyya ọlọ́mọṣáṣá ni wà fún wa ní àbọ̀yọ̀ ọlọ́wọ́ dẹ́n ṣe fàtí àwọn ọ̀yàn ni ikó lékè o ní pé tí ìmáàmù bá ti kéwú sí òkè tí ni òkú wọ́n fà mọ́ra wọn lẹ́nu kíké rẹ̀ ń táwa náà sì gbọ́n òun náà ni kíké tiwa ẹni tó lè sọ ní pé bàyí bá kórí alukur'an fastami'u lahu wa ansitu ọ̀nà tó bá ti ń ké alukur'an kíkẹ́ mọ́ gbọ́n tó ń ké wa ansitu gẹ̀ẹ́sì gbẹ́nu yín so àwọn ní ayé yìí gan tó sì fi sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ọ̀run náà ló ṣẹlẹ̀ ajásí pé bàbá ti ń kírun a mọ̀ àmọ́ bí tí ìmọ̀mù bá fi kéwú jẹ́jẹ́ dandan ni káwa náà káka fatiha torípa anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní la salata liman lam yaqra fatiha tẹ̀síta ó anábí ní kò sínú fẹ́ni tí ò bá ké fatiha so tí máa mú ò bá ti wá ké sókè tí àpá àgbọnu táà bá ti gbọ́ ànídàjọ́ pàkè ajá sí pé àní ní èrò àmọ́ téèyàn bá ti ń gbọ́ tó dẹ̀ ń fólú ẹ̀ bí ìgbà tóun náà ti ń kéèrò Allahu a'lam Ibn Abbas Jalani that used to reside Jazakumullah Khair. Okay. Ogbe náà sọ máa pé ìrìnṣẹ́ Ibn Abbas, Ibn Abdullah ibn ìrìnṣẹ́ Ibn Umar, Abdullah ibn Abbas, tọ́yẹ̀, Jazakumullah Khair, Barakallah Khair. Náà, kí náà sọ̀rọ̀, kí lọ́rẹ̀? Ẹ̀sí ó báyàwó láti. Náà. Kí ló ń ṣe ẹni tó bá ń bá ìyàwó rẹ̀ ní nǹkan pọ̀ ṣẹpa sọ fún wa àti kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ síwájú kó tó sùn àwọn ìgbésẹ̀ tí yóò mọ̀ gbére kó wẹ̀ olówó abdul tí ó bá wá wẹ̀ kó lọ rí ṣe àlùwàlá àwọn nǹkan tí ẹ̀rí wá fún mi àtúwá máa àfáà tó wá awákọ́rọ̀ àwọn àlùfáà wa tí wọ́n máa wọn ṣíkùmà kan jáde ipe ìdí tó fi jẹ́ pé kó fi omi ká ara ó ní pé omi yẹn gán tún fún ní nàṣà ajẹ́kó tún ní agbára sí but káwá ní kò wá rí omi àbí kò lè lo omi kó wá fi àtàyámùmù gbé ipò wá ní yóò máa wà ó lè má jẹ́ kó ẹbí gẹ́ni nàṣà àmá bí gẹ́ni hikma táà nínú bí fẹ́ lò pé at least èyí ó ti ẹ̀mọ́ bẹ níbi ìmọ́ra kan partially kó tó di pé oṣù fàdáàlì káyí sàlámù yẹ́ jìnnì máa èyí ó dẹ̀já pé nígbà tí ò bá rí omi àwọ̀ àjàzà ànìsọ̀ ìmáàlì àbúkágara láti lè lo omi Allahu a'lam ara ẹni tó ń ṣe ìrìnàjò kò wá sójú ẹ̀kan tó lè jẹ àbí kó ṣe kí àbí ajá àbí ilé ó lè mọ jẹ àà ah, ah. bẹ́ẹ̀ ni àfikọ́ àmọ́ ń sọ láyé ìgbà kan báyìí wípé àbọ̀rúrọ̀ fìtà aṣọ ẹ̀kẹ́ pé ṣubí ìhú al-mahdurat àti pé máa ń sọ halal níbi ìtẹ́yàn lè ṣe wípé ẹni tó wà nílé àjò kò wá rí tí ó jẹ ẹlẹ́dẹ̀ ló wá rí àbájá ẹgbẹ́ gbogbo fíkìrì tá a bá náà ni pé kó ṣe kínú ó yá bí òyìn irú àsìkò tá a wà yìí kí ẹ̀wà ní mo wá bára mi mi wà ní ìrántí ń jẹ àbájá bó lọ ti wá rájá náà ó ọ̀rọ̀ náà yé gan wọn bó lọ ṣe rí ajá tó bá yẹ ká já lọ wá rí kọ̀ wá rí nǹkan mi àmọ́ wà lùbá àmọ́ ń sọ fún wa pé àdọ̀rùrọ́ọ̀tù tó bí olùbàdọ̀rọ̀ọ̀tù ó débẹ̀ náà sọ àmọ́ Allah

ó ní pé kó kọ́kọ́ lọ rí wẹ̀ janaba ni kó tó di pé yóò wá kí irun jàmá wọ́n tí jàmá yẹn bá ti ẹ̀wà bọ́ mọ́ lọ́wọ́ ó nìdí ó ní ọdúrù ọdúrù ní pé torí kó dáná janaba níjọ́ kan nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam anábi ti dé mọ́sálásí àwọn èèyàn ti tó sáfù ìjẹ́ kan ṣe ìkọ́mà ìbí láti bẹ̀rẹ̀ láti ṣe ìkọ́mà kó bẹ̀rẹ̀ ló bá náà bí pé òun ò tí ìwẹ̀ ó sì lè màkà rẹ̀ kan ẹdún bí ẹwà náà ó sì lọ ó lọ rí wẹ jẹnaba ó wá padà dé ó dà wọ́n ní irun ìgbà nábì dẹ́n drop fún omi ìwẹ́ omi ìwẹ́ jẹnaba ẹ̀dẹ̀ kí o fún àwọn ní ọjọ́ náà so àmọ́ ìtàwọn àfáà mọ́ ń gbéyẹ̀wò tó tẹ́ni kú wà díẹ̀ ó ní pé tí àsìkò oòrùn bá fẹ́ kọjá níbi 40 ṣẹ̀pá orun tí ń lọ wọ̀ àbí bí 630 or so orun tí ń lọ wọ̀ ẹni ìwà tí kìrọ aṣọ ó wá dáná jẹnàmà èwo ni kó ọkọ̀ ṣe nínú méjèèjì ara àfọ̀kọ́ àtọ́ ni pé a ah, torí kásìkò yẹn bá lè mọ́ lọ ó sáré ṣe tọ̀yámù tó bá parí tọ̀yámù kó lè lọ bá ìrùn yẹn kí àsìkò orun yẹn bá lè mọ́ ó mọ́ ah, lágbójú èrò dúró ìlú ń bẹ̀rù kásìkò yẹn kọjá aslan irun zuru àti asru a lè ṣe kínú jama a lè ṣe jámọ̀ láàrin méjèèjì pèsò ó lọ wẹ jẹ́nàbà tó bá wẹ̀ tán sásìkò orun zúrì bá ti ẹ̀wà kọjá kó wá ṣe jámọ̀ láàrin az-zuhri wal-madha wal-asr wàdẹ́ wàdẹ́ àmọ́ torí àsìkò orun magrib khilaf wọn nìzá ah, ló wà láàrin àwọn alfáà lórí ẹ̀ pé ṣé kọ́kọ́ lọ wẹ jẹ́nàbà náà ni àbí kó kọ́kọ́ lọ rí àbí kó ṣe tàyà mú kó lè fi bá ìrùn yẹn kí ó mọ́ ti kọjá ọláwà rẹ̀ ààrí ẹ̀rí tó takò àmọ́ tó dá ní kékeré sí àwọn àfáà náà fi rọ̀ díẹ̀ lórí ká pàṣọmọ́ra tàbá ń kírun tàbá wà lórí rẹ̀ ààrẹ rí tó ta kókó ẹ̀ gbọ́dọ̀ paṣọ àmì ẹ̀rí ta rí ni pé ààrẹ rí tó ní èèyàn kan kò gbọ́dọ̀ máa kírun wàhúwa yudafi'uhu al-akhbatha tí ìgbẹ́ àti ìtọ́dẹ̀ ń disturb ẹ̀ yẹn ni pé ìgbẹ́ ń gbọ̀n ìtọ́dẹ̀ ṣe ni ìtọ́gbẹ̀ kúṣò fi inú yẹn lẹ̀ lọ́tọ̀ yàgbẹ́ kó yọ̀ṣẹ̀ wá padà wá sí ibi orí ìrun ó báyìí lọ́sọ̀ ìyẹn tó bá ti wá lè nínú ilé pẹ́ni tó ń pa súnmọ́ dì náà bí ẹni tó ń náà dàbí ẹni títọ̀ ń gbọ̀n ṣẹgbẹ́ títọ̀ ń gbọ̀n sí gbẹ̀ngbọ̀n gbogbo ẹ̀mí rẹ̀ kọ́lọ́wà wà mìíràn yẹn so bí ó ṣe máa kọ̀ntró gbẹ̀yẹn oní yóò máa ṣe yóò máa bá tú pẹ̀lú a níbẹ̀ náà lẹni tí tó ń gbọ̀n tó ń pa súnmọ́ dì Allahu a'lam wọ́n ní ìjáde ṣàlàyé ti nípa péyànṣù máa ń wẹ ìjẹnàbà àmábìnú jọmọ́ ẹni tó béèrè béèrè yọ́ lè padà sórí plátífọ́ọ̀mù bóyá àwọn ìdánilẹ́kọ̀ọ́ sunday tó kọjá sunday yìí tó lọ bí àwọn sunday mẹ́ta sí mẹ́rin sẹ́yìn ọ̀rọ̀ jẹ́nàbà láti discuss inṣàlá tí wọ́n bá yìí lọ padà sí full details gbogbo ọ̀nà tàbí fún jẹ́nàbà lọ́nà méjèèjì àti àlàyé rẹ̀ gbogbo ẹ̀ ní ó wà mẹ́rin ṣàlọ́ ìsìláàbù ah, wà lórí ẹ̀ gbogbo àwọn mọ́sálà tí ìsìláàbù wá wà ó náà kọ́ ni a mọ̀ tráì láti mọ̀ yan ah, gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà ló wọ́n ní ó rí ẹ̀ ẹni mọ́sálà fìkìyà ó mọ́ ní ìsìláàbù nígbà tí mọ̀sáìlù ìjìmáìyà mọ̀sáìlù táwọn àfá àtẹnuwọ́ kò lé lórí kò pọ̀ ah, yìí tí ìsìláàbù wà lórí ó ṣe gíní

yóò máa jẹ́ ọ̀la tí ọ̀la ni yóò máa jẹ́ first of Sha'ban ọlọ́mọṣà fún wa ní iṣẹ́ olóore inṣàlá bí Sha'ban bá ti wá ń wọnú àbẹ̀rẹ̀ pa àtìkù Ramadan àwọn nítorí ṣe pẹ̀lú Ramadan gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe ní ọdọọdún inṣàlá àbẹ̀rẹ̀ rẹ̀ ní ìlú mọ́ṣáláṣí wáyé abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala àmì mọ́ni wa karamihi wa àti àlékún àgbọ́yé àti àlékún ìdúró lórí fún ẹ̀sìn kan wa sallallahu wa sallim ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik